أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبد ورسوله صلى الله عليه وسلم يقول ولا اشرف المرسلين وعلى اله واصحابه اجمعين وبنستعين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم اللهم امين adúgbòrán alihamdulilah adúgbòrán alihamdulilah alihamdulilah rabbil alamin alihamdulilah rabbil alamin wàtú fi àánú rẹ̀ àti agbára rẹ̀ bí wà séyé sáyé lónìí lórí tí àwa fẹ́ afẹ́ máa ṣe káńtì yìí àrùbẹ́ lánàá ó wájú kó kò fún wa bẹ́ẹ̀ àti òfẹ́ tó bá ti ṣe déédéé alọ́ àti ọkọ̀. alhamdulilayi ìdí gbogbo ẹni tó gbòòrò lè wẹ̀ ṣe déédéé sí fẹ́. àbábẹ̀rù bẹ́ẹ̀ ọlọ́run ti gbogbo orí bẹ́ẹ̀. alhamdulilayi adáwọ̀pọ̀ lọ. Àwọn òbí àti ìjọba ní sẹ́dá ọ̀rọ̀ sílẹ̀. Gbogbo àwọn ará ìlú àti gbogbo àwọn ará ìlú àti wọn sọ̀rọ̀ àbàdà papọ̀ àti gbogbo bá tẹ̀lé pẹ̀lú dáadáa. bákan náà àtẹlọ́ fún gbogbo àwọn tí wọ́n níwọ̀ lórí wa níbi bí àti kíkọ́ àti títọ́ èdè tó yẹ wọ́n àtàyè tí wọ́n wà láti ṣe fún ọlọ́run. amínà. ìgbọ́lá síbi rẹ̀. àmín. àtẹlọ́ ọ̀rọ̀ ìgbọ́lá bẹ́ẹ̀ bá ti àwọn ọdún yìí lọ yìí fourteen forty yìí tí ẹ bá fi kúrò nìyí lórí mẹ́sàn-án. wẹ́wẹ́ òfin bá lọ yẹ. ọlọ́run jẹ́ kí agbóyà ayọ̀ níbẹ̀. àgbàdo àti bẹ̀. ọlọ́run máa ń jẹ́ olórí fún wa àwọn ìta tó wá fẹ́ ṣe nínú rẹ̀ náà ní tọ̀sílì báyìí àti níwàásí pápá jùlọ èyí tó fẹ́ tẹ̀ lọ́tọ̀la nílò ayégun ọlọ́ba ṣiṣẹ́. amina. onídìmọ̀ sàkíyèsí pé aṣọ́nù ló ń fẹ́ ọdún láàyè yíma jẹ́ rọ̀gbánà lẹ́kùn kẹsì náà tí rọ̀gbánà lẹ́kùn ti yóò ní ìlà. àtẹ̀wọ̀n fún ọ̀dọ́ lọ. láyé ẹ̀dáàbò wà láyé ẹ̀dáàbò. ó bẹ̀rẹ̀ pé wo jọ́kọ̀rọ̀ kọ̀ọ̀kàlá nù àwẹ̀ lọ́wọ́ máa tàbí sí fún wa. mo jẹ̀ ní adúlé rèé pé sáà sí ìbọn kankan kankan lọ́dún yìí o níbi tá a ti máa ń rọrì sọ́rọ̀ sí èyí kàkàkàtà tó wáyé. wọ́n ń bọ̀ wọ́n ń sọ fún ọgbọ́n. wọ́n tó yẹ díẹ̀. òní ló ń bọ̀ máa tó ní rẹ̀ tí ò dáa. kò wá lápá tó ń dáa. tó ní rẹ̀ tí ò dáa. àti pé ìrọ̀ ìrọ̀ ìrọ̀ra. èyí tí wọ́n sọ sílẹ̀ wọ́n àbí iye gbèsè ìsìn ó sì máa balọ̀ láéláé. ìta bí ń bọ̀ wúlò ló ń bọ̀ lápá nù. ìwọ máa ń láti jà náà olórí ní máa ń fẹ́ẹ̀kù bí bá ti bẹ́ẹ̀ ni olórí máa ń sábà ti nìkan tó bá kiri káṣẹ̀ kódòdó ni ta ní sọ́dọ̀ tí ìwé wá ní tí ìwé wá ní àwọn táwọn ti ọtọ́rìtì ǹdí máa ń sábà jẹ́ láti ilẹ̀ ní ilẹ̀ gbígbá ìwé tàbí nàìjíríà nìsí wọ́n gbàgbá náà ti ń bọ̀ àmọ́ tí ó fi dìde ní wọ́n rọ̀ ah, ní ọ̀fara wọn fi hà nífẹ̀ẹ́ wọn kò lè jẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fi lájọ náà ti jẹ́ bẹ́ẹ̀ tàbátà tí wọ́n sábà jẹ́ nìyẹn bí wọ́n ti dẹ́rẹ̀ náà jẹ́ pé àwọn òkú náà máa pé kíní kan bíbíà kíní kan bíbíà àwọn òkú àwọn òkú láyé rọ́pò. àmọ́ bẹ́ẹ̀ pé òdodo olóògbé jẹ́ ìyẹn òfin ọlọ́run tó ọlọ́run kò sáré ṣe ń bẹ̀ níwà ni ní dọ́kọ̀ ọ̀fúnra náà ni àgbogbo olùkún náà lè ní bàrà kàdé ọ̀la parí náà ni wá sí ọlọ́run tó lè wá sí bá ní tó lè wá sí ọlọ́run bá ní pa náà adébúrẹ́ bá ní pa náà dúkìá àgbà àti àti sílẹ̀ tìpẹ́tìpẹ́ ní títí gbà ọlọ́run tó gbà fún àwa ni má jẹ́ ó bàjẹ́ lórí. ìgbà tó kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ìbùkún náà tó ń ṣe ní bíyà lọ́rọ̀ wa ní lọ́rọ̀ rẹ̀ káni tó kú lẹ̀. láàárọ̀ làbàdà ìdílé aya tí a máa kà yéèmí pẹ̀lú àti ọlọ́ọ̀ni aya ọgọ́rùn kan àádọ́ta ó mẹ́sàn-án. èyí ti sọ ìkan ti bẹ fún kíyèsí ó di yẹlẹyẹlẹ. àti bàbílẹ̀ tìlá bìbí dìrì káwọn fẹ́ máa fi kan lókè kó má papọ̀ má ìka tí wọ́n ti ń sàlẹ̀ àgbákò ẹ̀sìn òkú yẹlẹyẹlẹ. ìbáyẹ mú kọ́ọ̀rọ̀ má papọ̀ fún àwọn ìwọ̀n méjì abẹ́bíyèsí yẹ ẹnìkan ti sì ẹnìkan sì ẹ bá wá sí yẹ kókè dára kọ́má wò dà lára rẹ̀ o kọ́má wò ọ̀dàrú rẹ̀ kúwà rẹ̀ ìhàn rẹ̀ àjogúnbá rẹ̀ bí àjogúnbá ní ògùn ọjọ́ bá jogún àfi kábẹ́ fún wọn kọ́kọ́ wọn máa ń lò. Ami ìdókòwò bàbá tó kíyà tó fún nílá fún ẹ̀sìn tó bá ti lọ ìbẹ̀rù kọ́lá ó má bọ̀ lọ́wọ́ àwọn tí ọlá ń bẹ lọ́wọ́ wọn èyí wọn lè tẹ̀lé òfin tán. ìgbé tán bá wá ní àwọn tẹ̀lé òfin tán tàbájá òfin náà tàbájá òfin náà. ìní àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n dúró lọ́dọ̀ láti tẹ̀lé ni wọ́n fi di wàhálà. pápá jùlọ táyẹ̀lẹ́ fi yan gúnlẹ̀ má fi dé èèyàn gúnlẹ̀ yẹn ní ọjà lébà má fi èèyàn gúnlẹ̀ ẹni ọjà lébà tí o bá tọ́ra yóò dà lébà yóò dà lébà ẹ àdúgbò tí a ti wàhálà fún kò ní bẹ́ẹ̀ sí àwọn èèyàn kan yóò ti fẹ́ ah, àwọn àti ìdọ́gbẹ́lá ni o irú wọn á padà tí ẹ̀sìn àwọn àgbàlagbà àwọn ọmọ sọ pé ẹ̀sìn àwọn bàbá làwọn ń sìn onífẹ́ onífẹ́ ti ọlọ́pàá. àwọn bàbá wọn kọ wá fi tọrọ àdúrà ọlọ́pàá wọn la àwọn bàbá àwọn bàbá. tọ́kọ́tọ́kọ́ rẹ̀ kẹ́mọ́ àtàtà lọ́rọ́ yọ bẹ́ẹ̀ ni wọ́n máa tún ní ilé àtẹ̀kù pé náà ń bílẹ̀ tẹ̀lé lọ́lọ́ bàbá wo yẹ fi ń tàdé nù. ìwò yẹ fi rí yìí sáǹsà àdéhùn bẹ́ẹ̀ ni alẹ́ ni wọ́n jẹ́ òdìdẹ́ tányányá wọ́n ní ẹ má bọ̀ náà ẹ̀ tọ́lọ́ àjọ tán ẹ má bọ̀ náà àdábì tọ́lọ́ àbákàlà àdábì àbákàlà àdábì bẹ́ẹ̀kálá náàbì àbẹ́kálá náàbì ẹrú wíwí ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ lọ́kà láàbẹ̀wò náà. láàbẹ̀ ṣé wo aláàbẹ̀ hábò mi ṣé wo ṣé wo tí olókè kò sọ rẹ̀ lẹ́ẹ̀dì òkè. ṣé arúgbó bọ́ wá ẹ̀mí sọ̀rọ̀ òwúrọ̀ kàkúkà fún ẹ̀yẹ yá kò díẹ̀. àbùkù ní báwọn èèyàn ó máa sọ̀rọ̀ fún àwọn èèyàn kan kálẹ̀ máa fi ṣe yẹ̀yẹ́ kóòtù ọ̀pọ̀n lè mú. àwọn èèyàn tí wọ́n ti dá sí àkà yàrá pé ń fẹ́ àwọn ànàkúnlá yìí ń sọ yóò sí nàpọ̀ omi. orí àgbàdì ẹ̀kan wà. wọ́n kọ̀ sí àgbàdì. àìrúfẹ́. àgbàdì ẹ̀ fi ń sọ̀rọ̀. àgbàwẹ̀ òsì ní ilé ọ̀gá. ìgbà tí ìrúlẹ̀ kò bí máa ń sọ̀rọ̀ àwọn èèyàn máa ń pariwo wájú ẹ̀ nígbà òkúra òde máa ìtumọ̀ àti àwọn èèyàn yìí o àìwò yìí àwọn tí èèwò yìí ò bá ọmọ ti báyìí lọ àti kàwọ àmì àti kàwọ fíìmù ìtàkùn ní pọ̀ wọ́n tẹ̀ gbé pọ́fẹ́ gbọ́dá kò lórí ìbùkọ́rí bàtà wọ̀nyẹn kàtà sí wọn mi tú wọn fẹ́ gbé pàṣẹ òkè lọ́dà. Ìjọ òjò wà ní oṣù Ewé àti ẹnìkan lọ pé ewu bẹ lápá òun sì orí ìwú òun máa bẹ́ẹ̀ dé kòkó àti kó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fi lọ sí ipò mi. Kókó ní sí yọ. Kò ní á ọwọ́ ẹ̀fẹ́ fi gbé jẹ́ ọwọ́ ẹ̀fẹ́ gbé jẹ́ ìfún Gbogbo àwọn tí ọ̀rẹ́ lára àbò wáyé. Ní òde gbé òní. Kọ̀tẹ́yọ kọ̀tẹ́yọ àdídì kan. Wọ́n wò pé mo làbí ti ń túnra Kí ló ń fún àkírí? Bùhárí ti tú àkírí. Mùsùlùmù ti tú àkírí. Ìyá ẹ̀ka ìjọba ìròyìn tẹ́lẹ̀. Mo fún àwọn kan ọ̀rẹ́ ìjẹta.

àbá ń fi wọ́n kà balẹ̀ pẹ̀lú àwọn kankan àwọn kankan tí wọ́n máa fi mú wọ́n wọlé kí wọ́n máa yẹn sọ̀rọ̀ máa wọ nàìjíríà ọ̀gá yìí bọ́wọ́. ọ̀gá wa rò yí pé ọmọ tí ń lé lórílẹ̀ yìí kọ́ ọ̀nà rè fún bá àbá kí ọmọ ìkọ̀rọ̀ tó àbá ìkó ti dá tó ti dá tó wú fún ọ̀gá. Yorùbá bá dà máa tẹ̀ lẹ́yìn. Irin tí àfa àrà máa tẹ́ pa àtẹ́yà rẹ̀ bá báyìí. Ní bá ń bà. Pé àwọn ìhà àmàjá ń bọ̀ wá àti akíndélé rè é. Àmàjá ń bọ̀ wá àti bàbá agbẹ́ni rè é. Àmàjá ń bọ̀ wá àti àwọn àlùsúná rè é. Wọ́n lọ sọ pé gbogbo sàlẹ̀ kọ̀ọ̀kan ló ní àgbàlá ń àwọn abúlé èké kọ́tọ̀ tó mọ àbúrásù lífàtì wà kò wá lè lọ pé lífàtì ìtẹ̀ ó mà kó tó bá sọ bẹ́ẹ̀ amáyẹ ọ́ àwọn ní ara ẹ̀ má yìí lọ bẹ̀ yẹ gbogbo abáfi dàgbàdà tù gbogbo dàgbàdà tù ilé dàgbàdà tù ọlọ́ọ̀ta wọ́n ní máa ń kà kẹ́kẹ́ ní máa ń fi fáàtì ìlú fáàtì ìlú náà oníkàlá jáde ń bẹ̀ ìgbà bàbá ṣé àbáta lè ká yìí àbá ní àbáta bá kì í nù. a ń fọ ọmọ yìí bẹ ẹyẹ ìbàdí fún yín ìbẹ̀rù tàbí ìdìbò pé àti wá gbọ́ káwá bá àjẹmọ̀nà ní ìsìn ní ewu wa mo ní ẹ̀sìn máa wo kò lẹ́yìn wọn kú mo ní àwa náà àtùwà bẹ́ẹ̀ rí o àtùkà tí náà èsì àti bíbíà ẹgbẹ́ kan agbadúmọ̀ lórí ẹ̀. Gbogbo wa bẹ̀rù pé bàbá àti wọ́n lè fi à. Nígbà súnà dé, ìyá àtúntò pé tọ́kọ̀ àdìgbẹ́ lọ́ba kẹ́kọ̀ọ́. Ìta mi, àti kọ́yàn tí ó ṣe díẹ̀, ṣùgbọ́n àgbà yí pé bí ẹ bá láwọn ò tẹ̀lé wa. ayọ̀dà fún wọn kí bíjà kí bíjà máa mú wọn àwọn bíjà á máa òní ìbẹ̀rẹ̀ o. àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ti bẹ̀. lábàkú pàdé ètò súnà ni ó wọn á ní ṣé ìta àwọn méjì súnà yẹ súnà ṣùgbọ́n súnà. à ń tẹ̀sẹ̀ à ń tẹ̀sẹ̀ àwọn olùkọ́ ilé ìjọba ìgbà sàánú ẹ̀. àti wáyé olùkọ́ ilé ìjọba ìgbà sàánú ẹ̀. olùkọ́kọ́ dìde wọn. lóbìnrin bá títọ́ ilé ìjọba ìgbà láti lọ láwà ní àkọ́kọ́ pẹ̀ wọ́n fi sọ́nà mẹ́ta. ó lè fi kọ̀ọ̀kan lẹ̀ tó wí. wọ́n fi sọ́nà mẹ́ta. ọ̀pá ọ̀pá ẹ̀gbọ́n kan wọ́n lé lè gbogbo kí ṣe ìgbà lórí ìgbà lórí ìlú ń bẹ́ta lórí àdé máa gbé ewu ilé ìyàrá? máa ná ọ̀ ìdájọ́ kọfẹ́ lọ ní ìyẹn dábàá gíga àwọn ìbáṣe náà lè rẹpẹtẹ bàbá ti dẹ́rù kú lẹ́nu yẹn èyí tọ́wọ́ àwọn ẹ̀jẹ̀ kù pé táà lè fi ẹ̀ mórí yìí fẹ́ràn pé àrùn ọmọ ọmọ tó bẹ̀rẹ̀ ìnáwó látàlẹ́ sátidé wọ́n nà wọ́n nà mọ́ sí mọ́ ìsọ́ndé ibi náà bàbá dé ní ilẹ̀ fi mọ́ ta fi kásùbà àdàtú dalẹ̀ sọ́ndé àbúyalẹ̀ sọ́ndé ó dùn mọ́ ó dùn mọ́ mọ́ dùn mọ́ mọ́ tẹ̀lé bí àtàrí owó bá ń kú ọmọ gbèrò lórí ọmọ tó ní wà. àríwá gbọdọ̀ wà ń bẹ̀ ní pé ẹ bá lẹ́bẹ̀ẹ́ ìdúnà ọ̀yá. èyí náà ti lọ. ìkókó wa ń bẹ lọ́wọ́ ọmọ tí ó kú lọ́rùn ọmọ tó bá ń kú wa. ọmọ tó bá ìjókòó wá tó kù lọ́rùn kó mo wá yóò sì mo wá kọ́ lọ́ọ́ pé bàbá mi wọ́n ti wà bàbá mú wa duguma àbàbà wọn kọ́lọ̀ ní wọ́n lè pa kí mọ́lẹ̀ lọ́nà lè tẹ̀lé yìí èyí ọmọ kà fún mi ọmọ kékeré yóò ní ẹlọ́ka iye rẹ̀ lọ́ba nígbà tí ó lé rẹ̀ yẹ. àwọn akọ̀kọ̀ wọn lọ́wọ́ wájà kú ní tí òkú bá rí àbá yìí wọ́n lọ̀rọ̀ yìí. Máa ní ẹgbẹ́ fún pé àfẹ́rì àmì díẹ̀. Ẹyẹ sọ pé náà lánàá fẹ́ yìí òkè wọn kó jà mọ́ ẹ̀bọ̀ yóò lù. Yóò máa fi sáfẹ́ máa sá lọ náà. Ọlọ́run àwọn àbá lọ máa dé wọn wọ́n ní ìlà gbé díà lọ á sọ fún pé tẹ́kọ̀ báyà pé orí bí díà lọ bá wà o ọwọ́ hmm. gbé díà lọ wọ́n á sọ fún díà tó gbé lọ gangan o ò lè dá. ẹ tuntun ayé gbé díà bá yí o kò ní wà lóyún lọ́wọ́. bí kí wàá ti ṣe gbọ́dọ̀ àwọn ọmọdé wò.

bí àwọn ìdíjọ́ ìlú lọ yọ̀rọ̀ àwọn kò bẹ́ẹ̀ yìí ìgbé lọ. Lọ́wọ́ bẹ́ẹ̀ àgbẹ̀kọ̀ ọlọ́run. Bani káwọn lẹ̀ là ń tẹ lọ́rùn ní lórí ọlọ́wà ní ká lórí kálẹ̀. Ní ọdún tí mo rí ìpè láyé ní ìlú Ìgbà yìí, ìlú ẹgbẹ́ yàrá mìíràn lókè sálẹ̀. Lọ́wọ́ ti kọ́ mọ́nì. Àbàyè kọ̀ọ̀kan tí wọ́n ń la yí bí mẹ́ ààrẹ láyé náà ni kò sí ilẹ̀ láyé náà ni ọ̀gá kò sí àjẹ́kò lùdì ìgbóhùn wa wọn bí ṣe ẹ̀rẹ́ wa bí a ní ìsìn kó fún olùdí lóru. ọ̀sán ọ̀gá orí ẹ̀ láyé tí gbogbo yìí ti gbà pé ojúmọ̀ ẹ̀dá ẹ̀sìn ìrẹ́ yára ni ọlọ́run máa lò wọ́n ọgọ́rùn-ún káyà di àádọ́ta ó lé mẹ́sàn-án. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innal ladhina farraqu dinahum wa kanu shiya'a lasta minhum fi shay'in. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فرقوا دينهم وكانوا فيها لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله asakala ẹ má fẹ́ jẹ́ òṣokolo tó ṣokolo ọ̀sáká ṣoko wàhálà ní adá rẹ̀. lẹ́yìn ọmọ gbogbo ẹ̀ kó wọ àwọn tí wọ́n sáájú òun nínú tọ́mọ́nì kan náà yóò rí àwọn àlùfáàlù àti àlùfíà ní apá ọ̀tún ní apá òsì ní àwọn èèyàn tẹ́ sórí òdodo ni wọ́n dúró lé tó ń ti kékeré wọn tó ń ta ikọ́ wọn tó ń ta ìlọ́wọ́ wọn tó ń ti ìjọba sáyíkà wọn ẹ̀ẹ́nì wọn jẹ́ àwọn níyàn padà pọ̀ àwọn níyàn padà tẹ́kù àbùkù nìkan nìyẹn ẹ̀ẹ́dẹ̀ yí àwọn kẹsẹ́ pé wọ́n pọ̀ wọ́n lágbára wọ́n léèyàn wọ́n lówó orí wọn wọ́n wà díẹ̀díẹ̀ nínú wọn rà tán èèyàn sàn yóò ní aláìmọ́ nínú sàn yẹn rẹ̀ tẹ́mání amúrẹ̀ wá lásìkò òdùbà tá wà yìí á bàbá amúnibà bàbá àbádélé á apá ọ̀tún tó bẹ̀rẹ̀ kékeré lónìí kan láì ní sọpọ́ọ̀tì ẹnìkan ká àti sọpọ́ọ̀tì ọlọ́run àbí ẹni mùsùlùmí ò bí bàbá tó bí bàbá bá ń délé fi yóni délé yìí lọ́sọ̀ pọ̀ torí wà ló lòlò. ẹ̀yin àwọn ọ̀sọ̀ pọ̀ àwọn ọ̀sọ̀ pọ̀ yàn léwu tí ọ̀sọ̀ pọ̀ ti yàn. gbogbo sìmùlá lórí bọ́sà yìí pé bàbá àgbàjì máa wá kú bàbá mú ní gbogbo ìrànlọ́wọ́ báwọn ìrànlọ́wọ́ tó báwọn. ìgbọ́n báwọn rí wàhálà lórí iṣẹ́ tí ń ṣe tọ́ka rẹ̀ nínú ọdún bá tọ́ka tó ní ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ lẹ́yìn ọdún bá. àmọ́ kí n bá nílé padà dà bá nílé padà ní púpọ̀ ó ní ìjọba ọ̀kárí ayé ọwọ́ àdìkọ́lá bá nílé tòun tọrọ bá nílé tòun jẹun àwa lọ́ọ́ máa. Àbálámú nìkan, àbálámú bàbálámú nìkan, bàbálámú nìkan, àbálámú bàbálámú nìkan. wọ́n kú lórí ẹ̀ pé ń sin àwọn àbá yẹ. Tíbalẹ̀ ló sàánú nínú àìmọye òkú ní wọ́n sàn bẹ́ẹ̀ òkú náà wà lẹ̀ mọ́. Ebi tí ń sọ sí ọ̀sẹ̀ ọlọ́run ló nàá sí ilẹ̀ lóko. Ó sì ní gbogbo ilé wa, ó ní gbogbo ilé ẹ̀yìn tẹ́lẹ̀ ní lóko ní dáwà yóò dé àtìláyà tí ibi sábíà rẹ̀ ṣe é wà lórúkọ àìdáná sí. ìbàdàn ní ọwọ́ àtọ̀kọ rẹ̀ kì í sìn ọlọ́wọ́lá bàbá délé ọlọ́wọ́lá bàbá kíkan ọlọ́wọ́lá bàbá. èkó ní ìlànà kọ́ bá bá wọn ṣe tó ti kára rẹ̀. ṣé wọn tí wọ́n ti lè kó náà kó tó ti kára rẹ̀ apá yìí. kò lè kó náà bá a ṣe ta wà ní tàbí àdàbà àdàbà yóò kó ní. الفتى من يقولها حدثا ليس الفتى من يقول كان بي وكما بين الجزايا àwọn ọdẹ máa bá tí wọn lọ sí wọn ti yọ lọ ẹ bá dé àwọn àyè ilé ẹ̀kọ́ ńláńlá ìjọba ń di áfúlà àyè máa yé wọn sùnmùrà lọ́wọ́ di áfúlà ńlẹ̀ wọn ò mọ́ mọ́ wọn sọ hmm, èmi mọ́. wọ́n ti gbẹ́. wọ́n lè jẹ́ wúlẹ̀ àní wọ́n lè jẹ́ tó. wọ́n lè wọ́n sọ fún ọ̀dọ́ máa kú bàtọ̀ bàtọ̀. kí là ń tara wa sí. ẹja ń kàmẹ́ lé. kí là ń tara wa mọ́. àwọn làwọn fẹ́ràn yín àwọn làwọn fẹ́ràn yín náà. ilẹ̀ ẹ̀rọ ìlú èso níbi tá à ń pa ẹja padà ń dúró náà bá ń délé orin ọ̀nà tó mọ̀ ọlọ́run tó lọ́nà lọ́wọ́ tí bá ń yan ọ̀nà òdodo onìkan ní bá ń dáárìn tí ọ̀bá yé rìn jàmá àjọ́jọ́ náà ebi ní ọ̀nà tá a máa kọ náà ní pé gbogbo ọ̀nà tí ẹ̀dá bá ń tọ̀ lójoojúmọ́ yóò bá bí sí ilẹ̀ aláàjì mi máa bí yóò bá bí sí ilẹ̀ aláàjì mi máa ọ̀nà òdodo ọmọ tí wọ́n ìka wọ ayé ọmọ tí èyí ìwà ká buhari ìwà ká muslim ìwà ní òdodo lẹ́lẹ́lẹ́ yìí. ẹja kọfà àwọn bàbá tó ti lọ ẹja kọfà àwọn ìyá kù láti ìta ìkọfà àwọn ni pé káwa òdodo káwa ló òdodo. àwọn àtúntò ìgbẹ́rẹ̀ mọ́tò náà wà wọ́n. àmọ́ kẹ́kẹ́ bàbá tí ẹ bí wọ́n ṣe ní tẹ̀ níwọ̀n bá tí agbára wọn ti mọ ìwà bá tí àti wọ́n ní àti wọn bá àwọn ilé tí wọ́n gbọ́ mẹ́. Oníjà ayé náà mọ ìjọba lọ́wọ́. Oníjà ayé náà bàbá mi mọ wàhálà náà mi ti fẹ́. Ọlọ́run bá ti wo wàhálà náà mi fẹ́ yóò fi ọ́nà ìfẹ́ náà. Èmi ò lọ lórí àwọn ìlú àkàlẹ́ nìyí àti fi náà wùkà tọ́lùkà bàdágà ká àti mọ̀rọ̀ àná ẹ̀dọ̀rọ̀ ní àti ẹ̀yìn tàbí jíjà ń gbẹ̀gbẹ̀ rẹ̀ àtàntàlù òkú mọ́lẹ̀ àtàntàlù òkú mọ́lẹ̀ ìgbẹ́rẹ́ tó bá ń kókè kan náà ìgbẹ́rẹ́ náà ta àwọn àgbàdo tó ń lè kan náà lè kan náà ta. à ń ta wọ́n ń ta ọba yìí bá ta ọba báyìí tó kẹ́nà kan láwùjọ kan àwọn àfa ẹ̀jẹ̀ kúkú kan ìlú wọn ò lè kó kan ní ọmọ sí mẹ́yẹ ẹgbẹ́ ọmọ tí wọ́n jẹ àwọn òbí lè ka àwọn àrùn ní tí wọ́n fi wẹ̀ nínú ìlú ẹ̀dẹ́ lára ìlera yóò dé máa dọ̀ sí ìlera yóò dé máa dọ̀ sí ìmọ̀ ń wẹ̀ ní ìmọ̀ wẹ̀ ẹ̀ ti dáadáa ẹ̀ lè gbaná àtọ̀yìn ní wọlé ẹ̀ ti dáadáa láwọn ní ìmọ̀ tó tó ẹ̀ lọ sọ̀rọ̀ ìlera yóò máa ìyá ń mọ̀ ìyá ń mọ̀ yẹ kó mọ̀ ẹ̀ kó kúná yadda ma ya zaci ko ma su yan tsaye ma su yi halin ɗin kuma ọ̀rọ̀ yẹn o nípa pariwo yẹn o nínú ẹ̀sìn àfárá kú dínà. إن الذين فرقوا دينهم وكانوا شيعا àwọn èèyàn tí wọ́n yẹ̀ sí yẹ́lẹ́yẹ́lẹ́ àwọn èèyàn tí wọ́n pèsè yẹ́lẹ́yẹ́lẹ́ farahu dínà wọ́n àwọn kan ń pè kan lókè àwọn kan ń pè kan sáré ẹsìn mi lára ẹsìn lórí òpapọ̀ bí mo rìn bá dé ẹni kó ti tẹ monday ẹni kó ti tẹ tuesday ẹni kó ti tẹ wednesday ẹni kó ti tẹ lálàrúbá ẹni kó ti tẹ ní jimá ẹni kan tọ́lọ́ yìí pé àtẹ̀sí nìyẹn. ẹ má yà gbọ́ ọmọ àmọ́ o nǹkan mi kọ̀ tí mọ́lẹ̀ bá dé òkú yẹn dábòlì bí wọ́n dà ah. nígbà àwọn afá àti bàbá bá délé bá lẹ̀ lóògbé bàbá délé òsè mọ́mọ́ nípa àti wọ́n wọ̀ yá mọ́ nípa àti wọn. nígbà wọn dé sí àwọn afá àti bàbá bá délé bá ní ọ̀fẹ́ hà títí mẹ́nu wà ní bàbá bàbá bani pariwo ẹ hamẹ ọnyẹ amawọ ẹbí ọba ẹbí ọbí ọba ha bani ayawo ẹ ọmọ akọ ẹbí ẹbí ha ọmọ ẹbí ha ọmọ ẹbí ha ẹ ha kárí ayọ kárí sí. òǹkà ẹni tí bá ń lò ìjà ilẹ̀ yóò báyìí gbogbo ọmọ bàbá ẹjọba olùdarí wọn olóńgbà kò sí àwọn àgbàdo pàtìkì ìdáàbò ilẹ̀ ìtàgbọ́nù dà. wọ́n mẹ́nu bá wọ́n kọjá mẹ́ẹ̀ tí wọ́n ti tẹ̀sí ìbẹ̀ wọ́n kọjá mẹ́ẹ̀. wọ́n yẹ lẹ́yìn. wọ́n yẹ lẹ́yìn. wọ́n máa fi ìyàwó wọn lẹ́lẹ́ hà láì hà. ẹ̀lẹ́ àbọ̀. ẹ̀lẹ́ àbọ̀. ẹ̀lẹ́ àbọ̀. àti ìtọ́jà wọlé. ìtọ́jà wọlé. ìtọ́jà wọlé. mọ̀ọ́sẹ̀lẹ̀ àwọn fẹ̀rẹ̀ àwọn ìyàwó lẹ́lẹ́ à. onílẹ̀ ti ṣe é sí ilé ìdáná ó ti ti ṣe ìdáná. nígbà òkú bẹ́ẹ̀ kan lẹ̀ bọ́ síta tó ń lò kálukú dákẹ́ bẹ́ẹ̀ kọ̀tọ̀rọ̀. òǹgbóǹgbó ó lọ́wọ́ pẹ̀lú agbábí ń bẹ náà wọ́n jọ náà ọba ti wó iṣẹ́ tọ́lọ̀ ọ̀hún náà lọ́wọ́ bàbá kálukú dákẹ́

báwo bá fẹ́ sọ̀rọ̀ àlè fẹ́kẹ́ nìkan tó wọ́ wà lẹ́yìn. ó kọ́ ìdòkó lọ́wọ́ fẹ́ lè fẹ́ náà. àwọn àwọn àwọn àwọn ẹ̀sìn àgbẹ̀yà kan wọ́n pè wá wípé láti wọ ìdáàbò jáde ní ìdáwọn ń gbé oṣù wàhálà. ẹ̀dá wa yóò di ẹlọ́kọ̀ọ́ ayé sọ wàhálà àwọn afáàbí sọ̀rọ̀ ẹ̀fọ́ ti di wọn sọ̀rọ̀. àmọ́ òdodo jáde padà inú wa dùn àwọn ẹ̀rọ ìfọwọ́ láì bẹ̀rẹ̀ pariwo ẹ̀ ha ìmọ̀ni tó lè ti gbé lẹ́yìn pé iṣẹ́ tí àwọn babalaba ti àwọn baba ti ṣe là ń dá lẹ́yìn bàbá mi ti pariwo ẹ̀ ha bàbá mi fẹ́ pariwo ẹ̀ ha bàbá má ti pariwo ẹ̀ ha bàbá ń bẹ lẹ́yìn àbí nínú àwọn ẹranko olú kan wọ́n ti báyìí dúdúdúdúdú àbí olùdókòlẹ̀ ní abẹ́rẹ́ oṣù daraba dalẹ́ bẹ́ẹ̀ wọ́n bẹ yẹ ilẹ̀ wọ́n á ní nkọ̀bẹ lọ́wọ́ tó wọ́n á sẹ́yìn. ìdílé nù ìgbẹ́ náà kò sí àti àmọ́ ìrànwá tó bẹ̀ lábẹ́ ẹtì bàbá sáyé bàbá sáyé ń lọ mọ̀ bí i níbẹ̀ ayé ha nílẹ̀ yìí àwọn kan tí wọ́n bá ẹ̀ há lọ ọdún mẹ́ta ọ̀kẹ́ wọn. amiina. àwọn ìyá ń sọ wọlé ìhà tó yẹ ha yẹn ń bọ̀ ká yẹn yẹn. yẹn ń tẹ́kọ̀ọ́ bí ìhà lọ́wọ́ fún wọn òpó náà èyí náà wá mi ká àyè wá àbíká àyà òun yìí ẹlòmí á fẹ́ àwọn ará káàkiri. wọ́n kọ obìnrin tó bá rá wọ́n kọ lé bàbá wọ́n kọ lé ìyá wọ́n kọ lé ẹbí wọ́n kọ lé ará. àní tẹ ẹ bá rán tẹ wọ́n kà wọ́n yín lẹ wọ́n kà wọ́n kọ lé bàbá rẹ̀ wọ́n kọ obìnrin yẹn lé bàbá tó lè yà wọ́n mọ́ àgbẹ̀kú délé wa ẹ̀kú obìnrin lè wọ́n mọ́.

wọ́n lè fọwọ́ wọn lẹ́nu ọkọ̀ wọ́n á ti kàn láti káàdì wọ́n lọ́wọ́ kọ́ wọn lẹ́nu ọkọ̀ yẹn fi ọmọ ìdílé náà mú káàdì bọ̀ wọ́n kọ́ lẹ́nu ọkọ̀ sí lápẹ́ ọba ìlú màmá màmá mi níyà màmá ẹ̀yìn ọmọ nígbà dáadáa báyìí ìyẹn ń gbé lọ yìí o ẹ̀yìn ọlọ́wọ́ bá ní náà dáadáa báyìí ni o àfẹ́rù káàdì ilé ni o hmm. wọ́n sọ fún mi pé màmá òkú ní ẹ̀ padà sílé wọn sì léyìn ọdún kútù yẹn wọn wọn lẹ́fẹ̀ẹ́ wọn àbẹ́rù wọn wọn ti lè ti ká kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá wọn bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti fọ́lẹ́lẹ́ kọ́lọ́ kọ́lọ́ kẹ́ wàhálà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ìlú ẹ̀rọ bẹ́ẹ̀ yẹn mà pípa lọ́nà ìjà mà ní ọdún tẹ́lẹ̀ ìwọ̀dé ọkọ̀ ní àti ìyẹn mà ní olóró ní àti ilé wọn ní òkèlóró olóró ní lóko náà olóró ní àrọ̀ gbéjà àbùwà ọ̀rọ̀ gbéjà ọ̀rọ̀ gbẹ̀tùwà láti ìbò wọ́n kọ̀ wọ́n ti wọ́n padà béèrè wọn pé wọ́n yẹ̀ wọ́n kù. àmọ́ ìwọ náà wá dé padà ọ̀dọ̀ màmá mi náà ni màmá ẹ̀ wá padà tán sí. àwọn ọlọ́kọ̀ mi wọ́n ti kiri yọ màmá mi lọ́wọ́ sí Islam padà. mi mọ́tẹ́ yá kọ́ mọ́tò nínú ọ̀rọ̀ ayé fi hàn fẹ́jẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ náà kù láyé. àgbàwọ̀ àgbàwọ̀. ọmọ tí wọ́n kọ̀ ọ̀rẹ́ nìyẹn. wọ́n ti yẹ láàbì àmà. Ibi káàkó àlá ti bẹ sẹ́yìn. Káàkó bẹ káàkó bẹ ṣiṣẹ́ kankan má. A ti di omi ọ̀la ti gbẹ̀dẹ̀ má dání àwọn sùmùrà máa ń ti ògùn máa ti ń kọ́ wọ́n ti ń kọ́ ní ìjọyẹ̀ mọ́ gbogbo ìgbọ̀ ló tù òwe láwà ní mi gẹ̀ǹgẹ̀. ọ̀rọ̀ ló tún ní òwe láwà ní mi gẹ̀ǹgẹ̀. ṣé wàá bí bá bá ń kájọ wọn lálọ́ yẹn. ẹ̀yà padà sórí òdodo. إن الذين فرقوا دينهم وكانوا شيعا wàgá nọ́ọ̀sì yára wọ́n á di oníwádìí síà kílá pẹ̀lú síà ìgbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ káwọn wá ń jà fún ìsìn rẹ̀ gbé yàrá tí ń jà àkúrọ̀ oní síà pé ìjọba ni wọ́n ti báyìí tí ọ̀la kọ́ lẹ̀ ẹ̀dẹ́ tí ọ̀la kọ́ lẹ̀ làbá fi wáyé ìlú wíláwà ni bàbá ẹ̀ máa mọ̀ wíláwà ni ayana bi yalama la o bɛ ka kan ayana jaba o bɛ ka kan ìmọ̀láta la o bɛ ka kan o lọ mọ̀tàbí o bɛ laban la ayana bi o bɛ laban la o bɛ lóni o bɛ lóni o bɛ lóni maa yi ni olóńgbé yi o bɛ ka kan o yɛrɛ tó baba yɛrɛ tɛ ɲɔ de ka kan wọn bɛ ka kan baba wa pɛrɛpɛrɛ ni wa pɛrɛpɛrɛ o bɛ ka kan yi o bɛ lóni o bɛ lóni ɛfɛ o.

yunifọ́ọ̀mù hmm, yàgò àwọn afẹ́lẹ́ ọ̀dá kọ̀ọ̀lù ìyàwó àkọ́jọ́ àlìjìmá ẹ bá ní kékeré wọn ìyẹn wọ̀ ọ̀làbàlàbà wọn ìyẹn wọ̀ ẹ mọ̀ bí àwọn kìíní kan nù lọ́sí sí àmì yẹn láti ọlọ́pàá kéde. èmi lè wé báyìí ẹ̀yin lè má wé ẹ̀yin lè wé nígbà míì kẹ́mi má wé. ẹnu bọ́lá ọdún yàrá dáa ọdún yàrá dáa lẹ́yìn òkà fẹ́ máa ń bí ṣe tẹ̀wọ́ ìyá àbámọ̀ kẹwàá àkókòlá àmọ́ kẹlẹ́ ẹ̀yà ìmọ̀ yé gbà máa kẹ̀kẹ́ mi jáde olùyẹ̀wò ẹ̀yìn tẹ̀lé ibẹ̀ nìkan lálà láàrin wa ní ọmọdé tí ó ní kúkàdá náà bàbá lálà lọ́dún náà à ń kàwé ìlà yìí ó lọ fún wa ní yàrá ní àná ní yàrá ní ilé ọlọ́run ní mọ́ta ọlá àkọlọ́ àyè oníṣùpá àwọn mẹ́wàá yìí nínú sílẹ̀ ìgbà tí wà á lè ra ṣẹlẹ̀. Àdé àdé òṣìṣẹ́ ìwò àdé àtàlà rẹ̀ ọ̀tẹ̀. Mo lọ sí Wúra ní òní. Mo máa wà ní Wúra. Ẹni wá wà lẹ́yìn mi. Ọjọ́ ara ọ̀gọ́nà olùkọ́ kùyà. Ọpẹ́ mọ́tàrò sí lẹ́yìn ọwọ́ ọdún lẹ́yìn wọn ẹ̀yìn náà ni olóyìn náà ni. ọlọ́run àwọn àti ti pé ẹni náà wà láti ẹni olóyìn náà ni olùwàdà ọlọ́run yìí ní báyìí bẹ́ẹ̀ ló wà láti ọlọ́run yìí ní olùwà ń jiyàn bẹ́ẹ̀ ah, ọ̀rọ̀ mi kọ́ mọ̀lẹ́ mi ní Wàkàtí òsì àárẹ̀ àtúfẹ́. لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون ìbáṣẹ̀ máa wí lẹ́wọ̀n kan kí lè ọdún kan máa wí lẹ́yìn ìwúlẹ̀ àwọn ará ìwọ́n yìí

ọ̀dọ̀ ní ti aráyé ni ó máa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sílá àníjẹ́ pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn àgbẹ̀ àjọkẹ́ kan ti kàkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rárá o. kò sí ara àbí ká gbọ̀n àdùbí àdùbí àdùbí kò sí kálẹ̀ ara tẹ́lẹ̀tẹ̀ pákọ̀. gbogbo àwọn ẹgbẹ́ bàtà ṣáàjì ni wọ́n wí. àti kọ̀ọ̀dọ̀ mi láti abẹ́rẹ́ bẹ́ẹ̀. ẹ ẹ̀ nínú àwọn ni pé ẹ má jà sọ ẹ̀sìn tí ìpín ìpín tẹ́gbẹ́ bá àkọ́bàjá wé láwà ní àbábá wà ní kíńbà àmọ́ àwọn kò fẹ́yìn tẹ́ ẹ̀ wé tẹ́ ẹ̀ wọ́ ẹ̀yìn sára wa náà pẹ̀lú bẹ́ẹ̀. àlèwé ńjọ́ mi àlèwé wo àlèwé ńjọ́ mi àlèwé wo bísẹ́ẹ̀sì ni lẹ́yìn ọwọ́ mọ́ni àníyàn àbí ilẹ̀ pàgbélé. bá mo máa mọ́lá àbí àdéhùn sì pé ọmọ ní wọn ní mọ́nì àwọn ní alábàdà wọn ní mọ́nì pé ewé ti bàbá dá wọn ní mọ́nì rọ. ọ̀hún bí ọba bí ọba wà ní mọ́dàdà rẹ ọ̀tọ̀. àbí kọ́ wà ní mọ́dàdà rẹ ọ̀rọ̀ tí ì ṣe ọ̀tọ̀. ẹlòmíì mẹ́rin àtàtà rẹ̀ ní òwò ìwádìí àti ẹni ìjà máa fi sáwàdà ẹ̀kọ́ fẹ́ máa ń wọ̀ wáyà ìkànnì ọdún. ìbánisọ̀kan láti ọlọ́sìn kúrọ́ nílẹ̀ náà ló ń kọ́kọ́ bá di èèwọ̀ báwọn èèyàn yà wọ̀. kéde ìwà padà pé ẹ má ta ìdíwọ́ mọ́tà sí ọmọ ìyá nílà lọ́wọ́ sí yàrá ẹ̀dì ẹ̀dì sí àbáwọn ẹ̀dì sí dídí báwọn. ìdí ògbọ́dọ̀ má pa wá pọ̀ ìní tó bá jẹ́ pé ara ò súnmù ní àgbọ̀dọ̀ ni wọ́n ti ń pọ̀. súnà gbọ́dọ̀ mọ́ pa wá pọ̀ bíbá ẹ̀kọ́ náà bá fún yàrá ìrùngbọ̀n ó gbọ́dọ̀ mọ́ dà sí. ọba tí ń fárun gbà máa ń tẹ̀ ẹ̀rọ ọjọ́ wájú ọlọ́run. sọ̀dọ̀. pàpà jùlọ bó o ṣe ní di ẹni tí òní lẹ́tọ̀ sí ìpè ìpè ànábì. sallallahu alayhi wa sallam. wàá fi inú wọn pa wá pọ̀. Hmm. ní lídásí náà sì ni kò lè pa wá pọ̀ ní sẹ́kìlù. bẹ́ẹ̀ ni kọ́ papọ̀ tiẹ̀ lè pọ̀ tèmi lè kéré tèmi lè pọ̀ tiẹ̀ lè kéré ọlọ́pù kálukú bá ṣe fẹ́. bẹ́ẹ̀ni. àti bímọ tí a ti máa pariwo orun pọn àti bàbá àti ẹ̀gbọ́n rẹ̀ pọ̀. àfa yìí. kò àtọ̀yẹ kòtó kòtó lílù wọn tiẹ̀ nìkan. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. bọ́lá ṣe fẹ́ ni àmọ́ pàṣẹ fi àmì ńlẹ̀ sí ẹ̀kẹ́ rẹ̀ pé á ah, ẹ̀kẹ́ yìí ní irun gbọ̀n. ìyọ̀nba àpọ̀ báwọn. àmọ́ bíi dírẹ́sì dírẹ́sì dírẹ́sì tí ò kí lára ẹ̀sìn aṣọ láwàní bàtà ìwò hmm. yín nísì ntàmà eh, wò nísì bàtà ntàmà wò nísì bàtà white. bàtà Senegal. kẹ́ni ma pé ẹ̀yìn hmm. eh, jama wa ni o. bàtà Senegal. ìmọ̀ àmàkàtìyà ti kéwú jẹ́fẹ́ lo kéwú jò ni ìtara fi kéwú òye ibi tá a sọ fún wa nìyẹn pé ntẹ́ ń sọ ọ̀rọ̀ wà ń bẹ̀.

àǹkó ni gbogbo wọn wọ̀ báǹkárá bá ní ni wọ́n wọ̀ délẹ̀ ọ̀rọ̀ pé mi ò láì kàǹkárá ò sínú ẹgbẹ́ mhm. wọ́n ti má sọ ẹ̀yọ̀ wọ̀ mhm. wọ́n lóde bàbá lókè ọjà aṣọ báyìí tààrà gbà báyìí láwọ̀ lọ ẹ̀ ń tẹ́bà wọ́n ti ẹ̀wà wọ́n fà ní ẹ̀. kò ní jẹun kò tún jẹ fún. wọ́n ti fẹ́ múra wọn sílẹ̀ nìyẹn. Mhm. kò yín ọ̀gbọ́dọ̀ wọ ẹ̀sìn ẹ má láìkí ẹgbẹ́ kọ́ máa bá wọn sí lọ kọjá máa dáńkò pé tábàjọ wà ń kó tábàjọ ń sún wíì ní títì wíì ní títì à ń kó a máa kó a máa kó lọ́ọ̀kì bá sọ fáwọn oní tí ń ta sọ́ngbági wọ́n ogójì bá wa sọ. ojú kìnìún tán àwọn èèyàn sì bá sọ ti dá a parí ni wọn ò ní mà pé ẹgbẹ́ ni wọ́n fi mú lẹ̀ làákà ògórí sì lè papọ̀ sọ́nà kan náà. Ah. pé ògórí èèyàn làákà ìwọ́n ti wà ṣùgbọ́n wọ́n gbà ti mú wọn ti ṣe lófin pé ẹgbẹ́ àtàtàbà ti mú o. ẹnìkan wá wò pé a ah, sọ́ọ̀fù yóò da tó ẹnu rẹ̀ ọ̀gbá mọ́ o ẹgbẹ́ ti mú o. Ah, a sẹgbẹ́ rẹ̀ wọ́n ni a kà ń hmm. Hmm, kí gbogbo akadé àwọ̀jẹ́ lẹ́hà pé òfin ẹ̀sìn ní ẹ̀há bẹ́ẹ̀ ni èèyàn dáńkú bá wọn bẹ́ẹ̀ ni àmọ́ gbẹ̀ǹkẹ́ yẹn tó òfin ẹ̀sìn àwa fẹ́ torí kékẹ́gbẹ́ wa lè bá a yàtọ̀ ọ̀dẹ̀gbẹ́ náà àbí kankan da ẹgbẹ́ wa láì ẹgbẹ́ wa ò láì tiẹ̀ òfin ẹ̀sìn sì ní ẹni á ṣe èèyàn ò dá bá wọn àgbọ̀dọ̀ sẹ́gbẹ́. láwọn ìlú jábọ̀ bílá. wàkánà wàkánú síyà. wàkánú síyà á. ẹni tí wọ́n lọ ẹ̀ríye ẹ̀ríye ẹ̀ríye ẹ̀ẹ́ ntí bẹ́ńtà ní. ọ̀pọ̀. lónìí rárá tí ń bẹ́ ń ta kìnnì kan lókè kìnnì kan nsàlẹ̀ ya, yà ya, yà ya, ah, kìnnì kan yà kìnnì kan yà kìnnì kan yà kìnnì kan yà. àwọn àwọn tí ń yà lọ báyìí ó sọ àwọn. àwọn kan ń gbèrò wáyé pé ńgbà àwọn èèyàn tí wáyé Sunday wọ́n fi ń sinmi wọ́n fi ń sùn àbí pé àwọn kìtẹ́ẹ̀lì wọ́n ń kó àwọn ìyàwó mùsùlùmí lọ sọ́ọ̀dì wọn kan náà fi ìjọsìn kan síjọ Sunday hmm. wọ́n sì fún lóko. alazamihim. wọ́n fún lóko ìkànpẹ̀tẹ̀ ní kínní mbọ ya nwanne ya wọ́n ní ẹ̀mọ́jà ajé ahụ báwọn ẹ̀jẹ̀ afun uniform wọ́n á da jọ. jalamiya tí wọn ń sọ nìyẹn tí tí à nìyẹn. wàkánú ṣìyà á. ẹ máa ti sí sunday múlẹ̀dídá kọ́ ọ́ lẹ̀ rẹ̀ ṣe tí ò ní mú wàhálà tí ò dẹ̀ ní parẹ́ kányìn òní kọjá pé à ń ṣe lẹ́kítọ̀. èyí tí wọn kọ́ dálẹ̀ tó gbòòrò tó láàmì láàka ìlọ́wọ́ ti pọ̀ yẹn olórí ti sọ kíní ilẹ̀ fóun ò ṣe mọ́ òun náà ti dá mi ilẹ̀ ìdí kẹ́yìn rẹ̀ nìyẹn wọ́n jà kákó bẹ̀ náà nítorí pàtó ìṣẹ̀lẹ̀ ọlọ́run gómìnà ọba díjà owó díjà ìwò díjà nǹkan ó níjà ń bẹ̀. gbèsè rọlẹ̀ girigiri bí rọlẹ̀ girigiri tó ìní ti padà lọ lè padà yẹn. àmọ́ kẹ́lẹ́ náà dìde ṣáájú tiwọn tó ti parẹ́ òdodo ni kì í parẹ́ baba amúnigbó pariwo òdodo ọ̀sẹ̀ kù ńlọ pariwo jẹ̀lì bàbà kódà ìjọ rẹ̀ ní ìmẹ́ tí jẹ̀lẹ̀ bá ti. àgbékọ́rùn ló kù. tí mi fi ń kọ́rùn tí mi fi ń kọ́ èjìká. ńgbẹ́ gbọ́dọ̀dọ̀ sí ni àwọn ẹlẹ́kọ̀ọ́ tẹ́wọ́ gbà. wọ́n gbà tán. wọ́n gbà tán. àwọn obìnrin tẹ́sí gba dókítọ̀ dókítọ̀rẹ́tì lórí ẹ̀kọ́ wọ́n ń dà á borí. tó pé nù ńbẹ nínú òfin ọlọ́run báyọ̀ sì máa lò lọ láíláí nìyẹn ló bá yíra ńlẹ̀ ní ìsìn tẹ́ pọ̀mọ́sà òdi ẹ̀ bá ìjáàbò ńbẹ̀ ẹ lọ gánà ẹ̀ bá ìjáàbò ńbẹ̀ ẹ lọ gbogbo ayé ẹ̀ bá ìjáàbò ńbẹ̀ bẹ̀dẹ̀ amẹ́ríkà mm-hmm. òfin ọlọ́run nìyẹn yóò lè yàtọ̀. ẹ wá gbọ́ ìkìlọ̀ tọ́lọ́run fún ànábì. lẹ́sẹ̀ hàn fi ṣe yìí látàmí ní òun fi iṣẹ́ iye ọgbọ́dọ̀ jọ wọ́n o. innama amruhum ila Allah. ọgbọ́dọ̀ jọ wọ́n o. Summa yunabbi'uhum. Summa yunabbi'uhum bima kanu yaf'alun. Ọ̀gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn. Sọ wá kọ́ máa dúpẹ́ bí ìsara àwọn tọ́lọ́ ń sọ pé ànàbí ò gbọ́dọ̀ jọ wọ́n àlọ́ ò gbọ́dọ̀ jọ wọ́n lásà lásà lásà mi ni wọ́n fi ṣe ọ̀ gbọ́dọ̀ fi nǹkan kan lásà mi ni wọ́n fi ṣe fi ṣe ọ̀ gbọ́dọ̀ fi nǹkan kan jọ wọ́n ká máa lọ tí wọ́n máa lọ tiẹ̀ máa lọ tiẹ̀ èmi nìkan ó tó tiẹ̀ èmi nìkan ò sí lẹ́yìn tiwọn ẹ̀yà jẹ́ máa wo bí tí wọ́n tọ̀ kẹ́mù sí. ثم ينبئون إنما أمرهم إلى الله ọlọ́run ní gbogbo àlámọ̀rí wọn dáadáa mi omi ni wọ́n ń bọ̀ wá bá innama amruhum wọn ò rí dáǹkà sí lẹ́yìn ní ọlọ́run wọ́n pọ́mẹ́tì ní ọ̀sán ọwọ́ mi ní apẹ́ sí wọ́n pọ́mẹ́tì ní rẹ lóru ọwọ́ mi ní apẹ́ sí tí wọ́n sílẹ̀ innama amruhum gbogbo onídìídì a kéèyàn máa kéwòn yanjú ọ̀ ìfẹ́ ìyá àmà kéwòn kọ́ mọ̀ túmọ̀ báyìí kájọ kò jẹ́ kò níjọ kò jẹ́. mo fi rán náà ni. bọ́lá má lórí sùúrù yóò yàtọ̀. Allahu Akbar. pé sùúrù lọ́lọ́ ń dá lórí sùúrù yóò yàtọ̀. afa àbáka mo ti kò sí ká ọba rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ kọlọ́n bá nǹkan ẹ̀jẹ̀ mọ́bàdí ẹ̀jẹ̀. amina. ẹ bá ní sami dáadáa. amina. ẹẹ n táwọn fi ṣe bẹ́ẹ̀ ẹ sì máa fi sàmí. ẹ sì máa fi sàmí. àì àì àì àì mọ̀. bàbá ni àì ma. o lè dijọ́ èpè. o lè dijọ́ tí ó la ìpè náà lọ pé ẹjẹ́ àjọ búra. ẹjẹ́ àjọ ṣépè. ẹni tó bá fẹ́ kí bá nǹkan bá délé ọ̀sẹ̀ kù kọjá búra. ẹni bá fẹ́ kí nǹkan bá délé ọ̀sẹ̀ kù kọjá bọ́ta. ẹni tí ń ṣe tọ kí bá délé mọ́ pàláyé ẹjẹ́ àjọ ṣépè. ẹjẹ́ àṣépè nípa ẹni tí ń ṣiṣẹ́ tọ kẹ́sì bá délé àwọn tí wọ́n fi kalẹ̀ lórí ọ̀jẹ̀ ẹ̀sìn nípa bá nẹ́bí ṣe ní àṣẹ kọ́mọ́ parẹ́ ẹni bá ń basẹ́ máa ń lé jẹ́ kẹjá gbé sépè. ẹni bá ń basẹ́ wọn jẹ́ ẹ̀já fàálọ̀ ńlọ ká ṣàwọ́pọ̀ sépè fún. káwọn ni ètò mọ̀. káwọn ni ètò mọ̀. mo bá hàlà nù bóyá bá ń délé wá jẹ bàbá rẹ̀. bóyá tẹ bàbá wọn ni wá jẹ ni àbítọ lọ́hùn. àbítẹ bàbá tó bá ń lẹ̀. àbítẹ bàbá tó bá. kò ní tẹ ara ẹ kò ní tẹ bàbá tó bá ń lẹ̀ nínú àláàfà. oúnjẹ sẹ tiẹ lọ lọtọ ni. Hmm. wọn wò wípé mo ń ba nílé ọba já mo ní ọba já mo ní ọba já. mo lọ bá jẹjẹ mọ. jẹbi tó dáa. jẹjẹ jẹ náà. ثم ينبئهم بما كان gbogbo wọn lòun fún nírò nǹkan máa ṣe iṣẹ́ tún máa yún náà bí omi máa ká ní yẹpọ̀ àlẹ́ o àwọn fún wọn nírò nǹkan máa ṣe iṣẹ́ tó bá rí bẹ́ẹ̀ èyí ká lọ gbọ́. almunasaba. ẹ jẹ́ lọ tafsir wal bayan. at-tafsir bayan. naam. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Mhm. at-tafsir bayan. روى أبو هريرة عن النبي صلى الله عليه وسلم في هذه الآية إن الذين فرقوا دينهم هم أهل البدع والشبهات وأهل الضلالة من هذه الأمة وهذا ما قاله مجاهد آه abu rẹ́ra rọ̀dí àlọ́ àní ó gba alátọ̀dọ̀ anẹ́sọ̀sọ́lẹ̀m nípa ọ̀rọ̀ ayà yìí pé iná lẹ́sìn náà fara kú dìínà wọ́n ní abu rẹ́ra sọ yìí pé anabi sọ pé àwọn tí wọ́n ń sọ nìyí pé wọ́n pín ẹ̀sìn yẹlẹyẹlẹ hum alu bidai wa subuhat àwọn bídíà ni àwọn bídíà ni àwọn ọlọ́run bá wípé wọ́n pín ẹ̀sìn yẹlẹyẹlẹ ẹ má gbé bídíà lọ́wọ́ yẹlẹyẹlẹ lẹsí ó dàmọ́ lọ́wọ́ àwọn sewusewu àwọn ará àwọn kankan mú wọn ń pè lẹ́sìn ara ẹ̀sìn sewusewu ní tẹ̀sùbà kóńgbà kóńgbà gbáǹkó gbáǹkó bámbá bámbá báyà báyà adébí pé ibi à ń gbà pẹ́sìn ní dé wọn a tún máa gbé kọ́rùn wọ́n fi ń kọjú gan. màá máa wojú ẹ má fi tẹ̀síwá àkọ́rùn pé ṣé kìí sá àsárá àbàdàsá o. torí òní gbìyànjú kó jẹ́ pé aráàlú èèyàn ni yọ wá. wọ́n á ti má. torí àwọn kan tí máa gbé nǹkan bá ń kọ́rùn nígbà táwa gbọ́njú wọn ò ṣe é kì máa yàn. àwọn ń fani máa kó nǹkan kọ́rùn báwọn. nígbà náà. ara bá dà lọ́dọ̀ tí wọ́n ní tọ́síbíyù ara àbáàdà lọ́dọ̀ tí wọ́n ní kí wọ́n tẹ̀sán funfun sílẹ̀ kan yí pọ̀ ẹ̀ àti ìdúpẹ́ fọlọ́hún. alihamdulilah. òdodo ni ó borí jama. wúri bí. àti ó lè parẹ́. ọ parẹ́ tán. kúbura. ó ti lọ yẹ. nírọ̀lẹ́ friday. n tẹ́ ń ṣe yí ọ̀sà kọ́ lẹ̀ fún. ọ̀sà kọ́ lẹ̀ fún tó bá rí ọdún mà báyìí gbogbo wọn lá sí lẹ́ẹ̀ma gbọ́ yán yán yán yán yán yán. láìsọ iye yẹn lansari bàbá rẹ bàbá dáadáa sí ọlọ́run pé kọ́ wá ṣe dáadáa láyé tí wọ́n fẹ́ gbà lẹ́rú rẹ wọ́n tẹ̀lé ìdùnnú síbẹ̀ wọ́n fi wọ́n polówó ọjà lẹ́ẹ̀kan náà bàbá ní ìṣe mọ́ ìṣe gíní mọ́ ìrànkọ́lẹ̀ fún àti pé gíní ti dùn jù ó ti dùn jù bàbá àgbà ni má dùn arọ bí wọn bá ní kẹ wọn. rahimahullahu rahmatan wa. ó dùn wọn ó dùn wọn ha baba madu. dùn tẹ́pẹ́ ọlọ́mba àlekẹ́ láti wọ́n ní rúkìnà nílẹ̀ yóò bá tẹ ọ. wà á yà. fèrè ilé mi wà fi dé wà fi sóòlù abáni ìsèmọ àtàwí kan ẹnìkan kan wọn lọ wọn tún lọ kókò kú yọ bàbá parí tẹ́lifísì ìjà lọ́dún náà wọn tún kú yọ yọ ọmọdé nípa rẹ̀ téèdì mọ máa ti tèmi àti tiẹ̀ mẹ́rin ìṣe kan mọ́ ẹ̀ńdẹ́ bá lé ẹ̀dá ló ń tajà dé wọ́n lé dànù. kangara yín. mẹ́rin ìṣe kan mọ́ ìyá ní ìsọ̀sọ̀sọ̀ náà ń bẹ̀. àwọn gbara aṣọ funfun lára bá dà ẹ bá ti bí wọn lè pè kí ni túmọ̀ aṣọ funfun yìí wọ́n ní anábì ń lórí ẹ̀. <laughs> àwa béèrè pé mélòó ni ànábì wa wọn lẹ́yọ̀ kan náà yín ọ̀dà ẹ̀yin tẹ́ bá ẹ̀yin tọ́sẹ̀ ẹ̀ tẹ́tọ́ kalẹ̀ mọ́tà ti ń bí ẹ̀lànà bí ń jókòó lórí ẹ̀. máa sòkè náà náà tẹ́tọ́ kalẹ̀ mélòó ni ànábì wa ọ̀dà náà ẹ̀dó ẹ̀dó ṣé ànábì jókòó lórí àbí ó lórí ẹ̀ ọ̀yẹ̀ ẹ̀dó ẹ wá jẹ́ afa sọ̀n báyìí kára fa díẹ̀ ẹ bá fa ẹ bá yìí jẹ́ asọ́dẹ̀ ìgbà pípa yàá àtìlẹ́yìn wà bẹ́ẹ̀. ẹsẹ̀ yẹn tó lóye àtìlóye kìíní. fúyẹ́ tó báyìí. fúyẹ́ báyìí. wọ́n ní bá a sì ní ni. owó kan bá a sì ní nǹkan bú ní jẹ́ bá a sì ní. nǹkan bú ni o. bàtì ní bá a sì ní. bàtì láàmù parọ́ nùnú bẹ́ẹ̀ òde bá a sì lù nìyẹn. bí kàlọ́ sá ti mọ́ lọ nìyẹn. tí yà gba ọ̀ràn yẹn gangan lọ́wọ́ ọrú wọn. gbogbo nǹkan máa jà síjọ àyílà ó tó ẹmú ẹmú ẹmú wọn ẹmú wọn kí ni ẹ bá kí ni ẹ fẹ́ kí ni ẹ nídìí. wọn ẹ má wọn lọ wọn ti ní wọn ti ní problem ní ẹ má mú ọ lọ ẹ má mú ọ lọ ẹ má mú ọ lọ ẹ má mú ọ lọ ẹ máa mú ọ lọ sẹ́. ìṣe ìṣìta nínú. ẹgbẹ́ tá ẹgbẹ́ lẹ́gbẹ́ lódìdí ẹ má gbé lọ náà wájú bẹ̀ yẹn. ẹ jìnnà ni orí ẹ ti kanrin nǹkan ti ṣe. ẹ máa gbé ọ̀nà ọ̀nà lulẹ̀ lọ́run yẹ lọ́nà lulẹ̀ lọ́run yẹ máa gbé gbé gbé gbé gbé gbé kámá. Bàbá ń sọ ọ̀rọ̀ àti sáré fún yín lórí rírì ojú yẹn. Ara obìnrin tó wà lójú ọmọ bẹ́ẹ̀ yẹn kálára ọkùnrin ló wà kò ní bàbá òun àmọ́ kò lè dó lára ọkùnrin débi tó bá débi yóò parẹ́ pẹ̀lú ọkùnrin orí ẹ̀ ti kan ni pé aa àtinálẹ̀ tuba. Láwùlẹ̀ ń bàjẹ́ tó báyìí. Ó wá já parapara tókè. Ń já bọ̀ ni. Lábìtàn pé ká dúró tán. Jàmá. Àṣírí bẹ́ẹ̀ àṣírí wà nú ayé tá a wà yìí àmọ́ dídúró tán dídúró tán ẹ mọ̀ wá lọ lágbàmí lágbàmí ayé ẹ dùn pé kò sí kankan bẹ̀. Ah, tí mo bá tí n bá rí àyè díẹ̀ sí tí n bá sọ̀kalẹ̀ yìí tá ń sọ lọ́wọ́ yìí n bí n tọ́sẹ̀lẹ̀ yìí sọ fún yín. ẹ eh, kò ní lè ẹ eh, tí wọ́n wá ní pé asọ̀kalẹ̀ díẹ̀ ń sè ń wàá sọ̀ fún yín. ẹ eh, tó di ẹ mọ̀ yìí pé nǹkan kan jáde ọlọ́run. láti ń sọ wípé gbogbo ẹja dúró tán. ká dúró déédéé. kì í ọ̀rọ̀ fa ó yà wọ́n lẹ́nu ó yà wọn. ntí ń yóò yé wọn. àmọ́ kò bẹ́ẹ̀. baba tá à ń perí yẹn sẹ́ ó tó ní sample fún anybody àyè mẹ́nu dé bàbá baba bàbá alánàṣẹ o ìgbà hmm, lélẹ̀ kan ṣì sọ yìí o bàbá alánàṣẹ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti o ẹgbọ́ ẹgbọ́ kí adùn naa yẹn náà o òdodo òdodo máa jẹ́ láíláí bẹ́yìn bá ti dúró bí náà ó ṣe máa mẹ́sùn nìyẹn á mẹ́sùn.

gbogbo ẹ ẹ darapọ̀ ẹ lọ ẹ lọ kankan bẹ̀ ẹ lọ ṣe báyìí níbẹ̀. ṣé máa wí ewúbà ńlá náà ẹ wá lọ lẹ́nìí ẹ lọ ṣe ni o. kòkó bá ń tẹ́ ni o. jàmbáwò lẹ́bínà kẹfàrú bí gọ́ ibi him lámúyánà lù وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا أيها النبي يحاسبك الله ومن اتبعك من المؤمنين àìmọye ìgbà ní máa ń ṣẹlẹ̀ yìí pé ẹ tún lọ wọn ò bí dáa táwa là ń wá nígbà táwa ràn án táà kò sí ìyàdá ní abáti ètù ní ṣètàn ní. ọlọ́run àwọn àfa wa ní àwọn tí bá ń pín ẹ̀sìn bẹ́yẹn. àwọn ẹlẹ́bí dá ìwà ṣubú àd. àwọn tí wọ́n bá gbẹ́rú júrújú lọ́wọ́. wàhálù bọ̀láàlà. wàhálù bọ̀láàlà àwọn ẹni àná. àwọn tí wọ́n ti sọnù àwọn náà ni wọ́n máa ní a máa ń pín ẹ̀sìn máa wọ́. kí ló dé tá a lè jọ sàṣepọ̀. wọ́n náà ní wàá sọ pé mi ní ábì yìí ní ùmọ́tì. mini abi yili umati onínú oh, ìjọ òun náà ni o nínú ìjọ òun na ni o àbáwá mọ̀já ìdùnnú sọ báwọn. wọ́n ní wàkọ́lá abu abu umama umama sọ pé ìròyìn wàkánu ṣíà pé àwọn ni anabi ń sọ àwọn ara àjọ anabi náà ni wọn. lábẹ́ yìí o. ọ̀rọ̀ tí ó wà lábẹ́ ẹ̀ pọ̀ díẹ̀. wàlímáàna. ẹ̀ ń tún bí wàlímáàna. wàlímáàna inna alladhina farraku dinahum fa amanu bi ba'din wa akhudhu bi wa taraku ba'dahu li akhara wa ta'aw wa ta'awwalu nususahu ala wifqi ahwa'in wa saru firakan kullu firqatin ta'khudhu bi ra'yin وتتعصب لمذهب لا تتعرض لهم يا محمد صلى الله عليه وسلم ودعهم وشأنهم ولا تقاتلهم وإنما عليك تبليغ الرسالة tọ́ wọ́n ìtumọ̀ ní pé àwọn èèyàn ti ń pín ẹ̀sìn ìtumọ̀ ní pé fàámànà bìbáàdì wọ́n gbà pàkà gbọ́ iná rẹ̀ sí wọ́n á kà sùn bíi wọ́n dẹ̀ ra mú àmọ̀tẹ́rà fún báàdà hulẹ̀ akar wọ́n pàpà kan yòókù lẹ̀ ọlọ́run ọwọ́ sànú wa àmín kò jáde mú tán àmín jáde mú tán àmín. ọ̀rọ̀ kan bẹ tí ń jà rìnrìn ilẹ̀ ń sìn tẹ́ kò fẹ́ sẹ́ni ọ̀fẹ́ kó sínú àfihàn báyìí díẹ̀ nínú àwọn tàbí wa ní àdùsúnà náà kí ọ̀rọ̀ náà jàmá ọ̀rọ̀ kíkúnlẹ̀ kakunlẹ̀ fúnra ẹni kakunlẹ̀ fúnra ẹni ọ̀rọ̀ kíkúnlẹ̀ kakunlẹ̀ fún yàn kakunlẹ̀ fún wa kò lè sí lára ẹ̀sìn tá a wà nú èyí ká kò sí lára ẹ̀ ara ń tá a jogún bá ń bí díà náà tí hmm. wọ́n á fa sí pé ọmọ kéwù tiẹ̀ ló tiẹ̀ wá ní ìkúnlẹ̀ fàáfàá. Hmm. tí ó bá búbu. pé àwọn yòókù ìkúnlẹ̀ ọmọ kéwù ẹni tí ó yẹ kó kúnlẹ̀ rárá wọn náà ní ẹni kò lè sí lára ẹ̀sìn wa a sì ń kúnlẹ̀ wọ́n sì ń kún fún wa. ṣẹgbẹ́ nǹkan lá ní ìjàmá. kọ́ba àlejò kọ́lá wa ń bẹ̀. àmín njọ adi alùsùnà gbogbo ẹ̀ lásàdé ń pa máa ṣe. níbi tá a rí òun náà adẹ̀dìdé ńlẹ̀ afọ̀mọ́ ọ̀dọ̀ bàbá tó bí wa lákòókò mùsùlùmá bàbá mi ẹ jókòó màmá mi ẹ jókòó ẹ̀yin ẹni lọ kí wọ́n níbẹ̀ ni torí kí ni wọ́n ní kí ni bá a lò tó tí máa ń lò sí òní díjà wọ́n ní òní díjà ìní kúnlẹ̀ fún yín mọ́ o inú tí mo lọ kí ó ní mọ́kúnlẹ̀ fún yín mọ́ bàbá mi ní pẹ̀lú ògbọ́ ọlọ́run ṣé jíjí àtàsọ̀ nù ẹ kò sábúrú mbẹ. àbádáadáa. wọ́n ní ti bá àwọn alákòwé gan ìkúnlẹ̀. àwọn alákòwé gan ìkúnlẹ̀. ẹ mo ní torí ọlọ́run tẹ̀lé àwọn òfin ìkúnlẹ̀ mọ́ wọ́n dẹ̀ ṣàdúrà fún wa. bá a ti kú ọlọ́run tá à ń bọ̀ àdáríwá dé tààrà ìdí ìkàlàgbà lọ́dọ̀ bàbá ń di. ilé kéw. ilé kéw àti báwọn náà lé àkí àwọn náà tán àṣàdúrà fún wọn. báwọn fúnra yìí nǹkan mà dé o wọ́n ní kí ló dé. ǹyà ó dé àrùn fúnra yìí o tí wọn ò ṣe tí wọn ò ṣe làmọ́lẹ̀ tààrà báwọn tó. ẹ yìí kò yìí kò díẹ̀ nǹkan yẹn kọ́ wà yìí ni o ọlọ́mọdé á lè lò ó wọ́n ní lílo nìkan lò ó ẹ bá ní sàdúrà kọ́lọ́mọdé á lè lò ó wọ́n bá sàdúrà taba bẹ̀rẹ̀ bá amadu ní wọn ló ti yá ẹ ní kúnlẹ̀ mọ́ ni bàbá sì dìde wọ́n lè dìde sórí ìdúró wọ́n ní mi yóò dìde wọ́n sì náwó sí mi. Allahu akbar. Wọ́n látò ní lọ. Bí máa kí mi nìyẹn o. Allahu akbar. Ọlọ́mọba ní kí wọ́n. Allahu rahmatan wasi'a. Ṣèbí nàbà nàbà nàbà ń dunú bọ̀ Baba mi àfa mi tó sí mọ́. Hmm. Ṣùgbọ́n inú tọ́lọ̀ ń wùsọ̀ láti wà lára nínú ìtìjú. nínú ìtìjú mo sì mọ̀ pé ìyìnbá bàbá amúnigun báyé bàbá amúnigun àgbà tàná ìyìnbá wọn báyé mo mọ̀ yí pé bàbá amúnigun náà nínú tó lọ́wọ́ sísáwọn náà láàánú ìtìjú. bàbá amúnigun náà máa ń tìjú ọmọlúwàbí pẹ́yẹ́ ni wọ́n. àmọ́ téèyàn bá ń tìjú báwọn èèyàn bẹ̀ẹ́ kó téèyàn ní gbàǹkó díẹ̀ ní òfin ní òfin lè ní torí pé bàbá amúnigun náà èjòkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ o baba múnigun àgbà baba múnigun àgbà wọn ètò òkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ẹ bá rí àgbà sùn ẹ lọ bí ẹ léèrè o baba múnigun ètò òkú tẹ́lẹ̀ o ilé asa ti ń bẹ ní bònà títì ní baba àgbà ti gbá o látàwọn láti yẹ Ìlọrin o òkú kan kú ń bẹ o ni baba ẹlẹgbàjì bá ní kí baba múnigun máa jẹun níbi olóko o lọ́ba tó ti dú àfa rẹ̀ jẹun o ntí sì bùràǹdì òkú sídẹ̀ òní nìyẹn o. asilu jíjò kú nìyẹn o. dàbí pé ẹgbọ̀rọ̀ ọ̀ ẹgbọ̀ tán o. ọ̀rọ̀ ń bọ̀. ẹnìkan bẹ nínú sùwádù mínú gbà náà ará òkè olóró ni wọ́n ń pè wọ́n wọ́n ń pè ní bàbá tiẹ̀ dà igun kara wọn náà bàbá tí wọ́n ti kú sẹ́yìn lásìkò mọ́tò kú kọ̀wá tó kú bàbá ẹ̀ ọwọ́ á pé àwọn sùnmọ́túnpàrà á jòkú padà nítorí yà lọ sí tiẹ̀ nìyẹn pé ní bàbá àwọn kú lẹ́ẹ̀mejì ni bàbá tó ń ti kú ẹ̀jọ́ wọn sòkú ẹ wá ní kẹ́sìmọ̀ sòkú ní ìsìn ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ má jẹ́ bàbá nílé ọ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn. láti pé máa gbọ́ tàn. nígbà mo fi yà bẹ́ẹ̀ ni pé èmi náà wá ní tìjú mo máa ń tìjú gan. akramakumullah níbi mo gbé yasa ojú mi di wáàsí báyìí náà nìkan o. ọ daba ná. tí n bá débi wáàsí de kan. Ah. ní ìgbéri náà rí yàn máa bá mi nìkan o. n hmm, sì ń dó ti. lábẹ́ ìyókù máa ń ti jú. bàbá ẹ̀ màmú ló ọ̀bà fọlọ́ ní sànú wọn. àmín. àwọn tiẹ̀ máa ń ṣe kínní ẹ máa kúnlẹ̀ fún wa pé ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́. àrà òtún máa tì ní bí a ẹ má tún dáa ẹ má dáa bò wọn má tún jútú lẹ́sìn wọn. bẹ́ẹ̀ ni o ti gba bẹ́ẹ̀. àti kádìjú tán bàbá. kádìjú tán. kádìjú tán náà ń kún la o. kákàjú lẹ̀. lẹ́ bá pé àwọn àbá bàbá wa àtìyànjú ẹ̀ àṣà tí ìyanjú ẹ̀. ọ̀rọ̀ tó kulẹ̀. ọ̀kan nínú àwọn ẹlẹ́yà tí a fẹ́ ìgbà táwa fẹ́ tó jẹ́ máa rojọ́ báyìí pé gbogbo ẹjọ́ sọ máa kó yẹ̀yìn sí lẹ́yìn ọ̀rẹ́ yìí. bọ́ọ̀lẹ̀ kaba ẹjẹ máa yẹn rò kẹ́ mọ́tàbí dáa lóhùn pé òun tẹ́ máa sọ pé kínní kan ṣé kínní kan so ẹjẹ ń rojọ́ kẹ́ ẹ gbọ́ mo dẹ̀ tún rò sínú késẹ̀tì náà àgbáyé náà ìsìn gbọ́ báyìí. ìwọ̀n tí bá mi ká ni mò ń ṣe mi ò ní ẹnìkan sínú mi ìdẹ́sẹ̀ síà pé à ń bá ẹgbẹ́ kan jà à ń sọ̀rọ̀ ẹgbẹ́ kan náà bó ṣe àti mo ṣe ń ṣe kọ́lọ́ kún mi. àmín àwọn afẹ́ ilé àyẹn bàbá wọn ò sí lé ilẹ̀ haúsá nìyẹn wà tá a fi fẹ́ ra afẹ́ra tán àti dìfẹ́ àbímọ kí wọ́n tó wálé ìlú sẹ́yìn ìlú wọn ní bá wálé ìlú alibarika àwọn kẹrẹ wọn yára sẹ́yìn ẹ̀rù ń bà wọn pé ọmọ wọn fẹ́ ìbàdàn nígbà wọn lọ sọ fún wọn pé ìbàdàn ló ń fẹ́ wọn ní ìbàdàn a ìbàdàn ìbàdàn ìbàdàn dáadáa ni ìbàdàn dáadáa ni àwa ìbàdàn rẹ ni ìbàdàn ìlú bàdàn. ẹ máa gbọ́ nǹkan fà nìyẹn o wọ́n ní ìbàdàn pé wọ́n yẹ kù ńlá o ní ìbàdàn yẹ ńlá o lọ́fẹ́fẹ́ wọn yí oró dáadáa o àwọn ò lẹ́mìí àwọn ò nígbà lọ́mọ ní baba bàbá ìbàdàn tiwa ìbàdàn dáadáa ni ó nǹkan nǹkan ó lọ́rọ́ bá lọ bẹ́ẹ̀ wọ́n ní ká máa fẹ́ra làbá fẹ́ra àwọn bàbá nílé wọ́n so ìdí wa ní ìlú sẹ́yìn ọwọ́ apẹ́ bí ọdún bíi díẹ̀ bàbá bá wálé nàbàlẹ̀ alọ́ kí wọ́n lù sẹ́yìn. orí ọ̀bùsà nílé wọn. bẹ́ẹ̀ni o. làbá gòkè ọ̀bùsà. pàápàápàápàá. wọ́n fún bàbá pé àwọn ọkọ ọmọ rẹ wọ́n dé o ndé tí bàbá ò rí wa pé àwọn tí wọ́n dé àwọn àfáà ni ah. bàbá bá kúnlẹ̀ fún wa. bàbá ah. búkú ni o. bàbá tó ti níbàdàn máa ń le tó níbàdàn wọn ìṣẹ̀yàn rírọ̀ àti ìrarí wọn ò rí mi rí èmi náà ò rí yan rí. ìgbé àkọ́kọ́ tí wọ́n wà tá wà yíra bàbá kúlẹ̀ fún wọn bàbá balẹ̀ kí wọ́n á dólóòrò kí wọ́n náwó sí bàbá yìí. ṣé ọ̀rọ̀ àná ò ní tẹ́ jama mo ti bára mi lẹ́nu labakunlẹ̀ labakiyan tán ngba adige mu baba mu amatikunlẹ̀ amatikun amatikunlẹ̀ baasi y'a de ìyá ajé ó ti dùn pé ẹyẹ máa kí ẹ máa bẹ̀ máa bọ̀ àti kúnlẹ̀ o báyìí báyìí báyìí ni o ló wá kù sí ibi bí ọmọ kí tó bá ti gbọ́ wáyé wò kúlẹ̀ kí a mọ́ wò lè kò dẹ̀ bí a nú àmọ́ gbogbo ẹlòmíì tó ń ti wọ̀wọ̀wọ̀ ńlẹ̀ tó kọ́ lọ́wọ́ bá kó wá fún wa ní agbára ẹ má kúlẹ̀ fún a ma. iná la ti ń gbọ́ iye dákun tó ń lọ. ẹ má kúlẹ̀ ìkúlẹ̀ ò dára ẹ̀ sìn. ẹ̀ràn lọ. tá a bá ń sọ èyí tí ń bẹ lára àwọn míì kására tiwa náà ìkúnlẹ̀ ò da, àṣeyàn náà mọ́. àṣe mọ́ ká má kúnlẹ̀ mọ́. àkún fún yẹn mọ́ kún fún amọ́ ẹ̀jọ́. ìṣe kátẹ ní bàbá ìfura yìí kátẹ ní bàbá lásán ọ̀ràn nínú Islam kátẹ báyìí. èyí ò ní abẹ́rẹ́ wà nábì tí wọ́n báyìí nǹkan náà ó léyìn lẹ́bọ̀ kàṣe báyìí lásán kódà mi náà tó ń bọwọ́ náà ti tó ń kì í bọ̀ àti tó ń bẹ́ǹdì náà. tó ń tẹrí mọ́ ọwọ́ náà. yóò rẹ dáadáa má bẹ́ǹdì rárá. gbàtí nǹkan ò mọ lẹ́yìn. ẹja bẹ̀rẹ̀ lónìí náà ajá máa lò ó. ee o ti yá àkọlá ẹja máa lò ó. ìyá ah, wọn lò ó. má tún tẹrùn mọ́ náà. náà lábí ń kéyìí lábí ń kéyìí. bí ẹ̀kọ́ ṣe o kéye kó tún wá nẹrùn báyìí pé kankan o. má lo tàwọn ará tibí yẹn o. tẹ̀kọ́ ni kò lò ó. tẹ bá pariwo báyìí kọ́lọ̀ lè jọ yọ wá. mọ́kànjú sánmà. mọ́kúnlẹ̀ ma mọ́kúnlẹ̀ ma. wàtárọ̀ kú wọ́n wá fi apá kan lẹ̀ wọ́n mápá kan. wàtà awalu nususa wàhálà wífkì àwa ihim. wọ́n mọ̀ wá tú ayé ọlọ́run ní ìbámu pẹ̀lú wọn. wọ́n ń ayé ọlọ́run wọ́n máa tú bẹ́ẹ̀ hẹ́n ntọ́lọ́n sọ̀rọ̀ yìí o yàrá tàwídìí dẹ̀ lò. wọ́sọ́rù fírọ́kọ̀. wọ́n á di fírọ́kọ̀ wọ́n á di pínpín. bí mùsùlùmí òde òní bá bá wa pẹ̀lú ojú kan tá a sọ kan. kàlẹ́nu náà ṣe kojú wa láyé kò sí mọ́ àmọ́ ni wàhálà wa náà nìyẹn tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yẹ́ abẹ́rẹ́ nu kọ̀ọ̀kan lọ ẹ̀yẹ́ lọ́ọ́ lo súnà tẹ́nu ilé yín. ẹnìkan ò tún ní borí ara inú ilé mọ́ èso níláyè ń bẹ̀ mọ́ kí àáfàá kí ọkọ ìyàwó kó gbé súnà lọ́wọ́ ní bó bá ṣe yé ma tó lò kí ìyàwó náà gbé lọ́wọ́ ẹ̀ tún rí wàhálà inú ilé bí kan kí ìyàwó ṣe míì ní bí wàhálà. ọkọ ń kírun ìyàwó ò kírun ìrún lásán lọkọ ń kí ẹjẹ́ àpapọ̀ kọ́kà ó papọ̀ ẹgbẹ́ agbára ó dé sí i. Naam. Kulu firikọti nta kudubirọ ayin watata sọbili madahabi. Ìjọ kọ̀ọ̀kan wa mú ọ wa múra ayù rẹ̀ wá, wọ́n mú ọgbọ́n orí wọn wá wọ́n wá fi ń ṣe mọ́tíháp wọ́n wá fi ń ṣe ọ̀nà ìjọ́nà tiwa tá a máa tọ̀ rí wọ́n àhún kìíní gbàjọ ní wíwí ẹ máa wí kìíní wọ́n wá àhún rárá jọ wọ́n ti tí àfún wọ́n máa jọ wí pọ̀ ìjọ wọn ni máa sì yẹn nonsense gbogbo yẹn. لا تتعرض لهم يا محمد ودعهم وشانهم ولا تقاتلهم. ọ̀ gbọ́dọ̀ ṣe ti wọ́n o wọ́n dà sí wọn fi wọ́n lẹ̀ wà tí jẹ́ ń ṣe láfikọ̀ kílò mọ́ ti bá wọn fà á mọ́ bá wọn jà bákan kò tí wọ́n gbà wọ́n kò tí wà náà jẹ́ ọ̀rẹ́ bì wọ́n dẹ̀ pín wọ́n dẹ̀ pín ká máa bá lọ ọkùnrin níjà nù kájọ máa wuli tí ọjọ́ tájọ bá jà. wà innama alayka tabligu risala. ẹnu ké máa kígbe tiẹ̀ máa kígbe pé n tiẹ́ ń sè yí ò da ọ̀tán. ọkùnrin tẹ́gbà ẹ̀ ní lọ àjọ àjọ nàtàbí ọ̀hún ọ̀hún ọ̀hún fi hàn lẹ̀. wàmúnà sọ̀rọ̀ tu ṣááyìrì dín ilẹ̀ akọ̀. وأنت أنت بريء منهن ومن أفعالهن wàbàáìdùn mi ni àkíwálì ìwàmọ̀dáìbì. ẹnu ń tọ́ka ọ ni gbogbo àwọn tó bá jẹ́ ohun àmì ẹ̀sìn ni ó máa ràn lọ́wọ́ múná tọrọ múná sọ̀rọ̀ máa máa gbogbo àmì ẹ̀sìn gbogbo àmì ẹ̀sìn bíi irunba bíi ìjà àwọn àmì ẹ̀sìn máa gbé tóbi máa fọlá fún máa fọrẹ́rẹ́ ẹ̀ máa fọrẹ́rẹ́ ẹ̀ máa fọrẹ́rẹ́ súnà àmọ́ ń gba tiwọn yẹn à ń tàbárí omi ni hù má ba wọn sí nǹkan kan pọ̀ má bá wọn rìn pọ̀ má bá wọn jókòó pọ̀ má bá wọn sọ̀rọ̀ pọ̀ má rìn bí wọn má wọ́n sọ bí wọn. wàmí àfọ́ àlè iṣẹ́ máa ń ṣe ń sẹ́ mọ́ bá wọn ṣe. wọ́n á sí gbogbo àkíwálìhìn wàmọ̀dà ibìhìn àwọn gbólóhùn wọn mọ́ bá wọn sọ mọ́ jáàbù wọn wọ́n bá wọn rìn mọ́. wallahu yatawalla amrahum wahtabahum. ọlọ́run ọba àlekè ọlá ó sì ṣírò sẹ́ wọn yóò sì yóò sì takùsọ ọ̀rọ̀ wọn. thumma yunabbihum fil akhirah wa yujazihim ala tajziyati ad-din. ọlọ́run fún ọ ní ròǹtí ọ̀sẹ̀ láti kì á mọ̀ yóò sọ lẹ́sẹ̀ lórí bí ọ̀sẹ̀ pín ẹ̀sìn yẹlẹyẹlẹ ẹnu tí à ń tí àyà yìí ń tẹ̀lé àtọ́fà náà nìyí pé bóò ni gbólóhùn mùsùlùmí ó ṣe ṣọ̀kan. wàhálà yatafarraqu fi dín wàhálà yẹtẹ̀dì òbídà. wàhálà yẹtẹ̀dì òbídà tí òfin ní bídíà lọ́tọ̀ọ̀tọ̀ tí òfin ní tó dá ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan lẹ̀ gbogbo àwọn tá à ń bẹ ní tẹ̀sílì lẹ́nu kọlọsọ kalukulẹsọ olóore. àmín. àmín yóò sì jẹ́ ká gólé Allahumma àmín. gbogbo ọmọ ìyá wa tí wọ́n bá ń wà níbi bídíà lẹ́yìn ká máa sọ ọ̀nà fún wọn ẹ má bẹ́ẹ̀ nìkan kan jà. kódà bí bá ń sọ̀rọ̀ ọjà èyí má bàjá kò yẹ mọ̀nà ní kọ́lọ́mù bá ní fi nàmọ̀nà. àmín. ẹ máa fetí yín lọ ẹ sì máa tẹ̀sí sí nǹkan mìíràn lẹ́yìn tó ti yé yín dẹ̀ ẹ máa tètè lọ lọ́lọ́run kí wàá ń lọ yìí ọlọ́run fẹ́ jàgídíjà gan kò fẹ́ wà wàhálà ó ti yẹ abọ́yé pé òun lòún fọ̀nà mọ́ọ̀yàn ẹni tó lọ́n bá fọ̀nà mọ́ gbogbo ayé ò ní sọnù ẹni tí kò bá sì fọ̀nà mọ́ gbogbo ayé ò ní fi mọ̀ náà o. àwọn míì kúkú ń bẹ tó yẹ pé agídí ni wọ́n ń lò tó yẹ pé wọ́n mọ̀ pé táwọn ti ò dáa èyí ò ní gbé lọ́lọ́kú mọ́mọ́ àmọ́ àṣà abiola tó kú ní kọ́lọ̀ mbanikẹ́ ó ní baba mi máa ń sọ pé olórí burúkú mọ́ra ẹni tó máa pèlú kan tó máa dìmọ́ lọ́rùn lóde ń wá ó fèdè ẹ̀gbá sọ. wọ́n kú ọ̀pọ̀lọpọ̀ kú mọ̀ pé rọ́lá wọn gbé lọ àwọn tó ní tíkàlùkù ó jẹ nígbà mi àbí agídí pé àtàwù nìsín wọ́n sì mọ nǹkan míì wọ́n máa yanjú. àfa ah, bàbá tí wọ́n ṣe bàbá kùtùbù tí wọ́n ṣe tafsiri akamul Qur'an nínú tafsiri wọn wọ́n ní wàmí àlìbàlíyàtì ankara laka sohiban. ومن البلية أن ترى لك صاحبا ومن البلية àǹtàrọ̀ làkàṣọ́ ìbàm. fi surati rajulin samihil mubsiri. fi surati rajulin samihil mubsiri. fàtìní bikuli fitinati fi malihi. fatini bikuli fitinati fi malihi. fatini bikuli musibati fi malihi. fatini bikuli musibati fi malihi. wa iza yusobu. في دينه لم يسعر فإذا يصاب في دينه لم يسعر bàbá ni wà mí àlè bàlíyà inú àdáwò gbà. àǹtàrọ̀ làkàtọ̀ ìbá. àǹtàrọ̀ làkàtọ̀ ìbá kó rí arákùnrin kan tọ́jọ́ rẹ̀ fún ọ. ara alẹ́ rẹ ni. ara alẹ́ rẹ ni. àmọ́ ẹni yìí fi súra tí rọ́jù ní ẹ èèyàn èèyàn lárí ọkùnrin lárí. tẹ̀mí yìí ni ọkùnrin gbọ́ mo mú sírì orí na ọgbogbo orí na. fásitì ní èdè kúlẹ̀ mú sí ìbàdí ní mọ́lì. ọgbọ́n tó a di pé nǹkan bá fẹ́ dàrú pa ọrọ̀ ajé rẹ̀ ó gbọ́n yóò mọ bí ó ṣe ẹ̀ yóò yanjú ẹ̀ wa yìí. wàyíṣà yusọ́ọ̀bù fi dìní ìlàmú yẹṣẹ́ orí. wàyíṣà yusọ́ọ̀bù fi dìní ìlàmú yẹṣẹ́ orí. àmọ́ tó wáyé pé àdánwò ẹ̀sìn ẹ̀ ló bá láwọn yẹṣẹ́ orí kọ̀ ọ̀mọ̀ padà wò kẹsàn-án wò kò ní jà fẹ́ sùn òní hmm. ẹ̀fí lẹ̀ bẹ́yẹn náà òun náà wọlé òun náà gbogbo òun náà gbogbo kankan. ẹ̀rí nǹkan ẹ̀yẹn ni pé lẹ́yìn ká máa ṣàdúà ká sì máa pariwo òdodo ọ̀rọ̀ ọlọ́run èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan méjì ìbára jẹ méjì kọ̀dá bá àlàdé kẹ́ẹ̀nà yẹn lẹ́gbàá. ẹ̀fún ni ọmọ fọwọ́ ra ah, ah, ah, ṣẹ̀ríà ní bàbá pẹran ẹ bá ti dú ẹran tán tẹ dú gògóńgò méjèèjì ẹ tẹ dú gògóńgò tẹ́ẹ̀dẹ̀ di tẹ́ẹ̀dẹ̀ di ẹjọ́ ẹjẹ́ ọjà ọjà ẹjọ́ ẹjẹ́ ọjà. òdodo ọmọ sí àdára kò ní bí n tọ́lọ́ ń ẹ ṣe sùúrù ìgbẹ́yìn náà rí bí wọ́n rí jò ní ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe níjọ́ náà. kàdálíkà kuntum min qablu famannallahu alaykum. pẹ̀lú bẹ́yẹ ẹjẹ́ àti sùúrù fáwọn bídíà yìí lábala áfíríkà má bá wọn jà àmọ́ mọ́sálásí yín sọ́ọ̀bù yín ẹ máa fa eré òdodo ẹ máa fa eré òdodo ẹ bá parí òdodo àwọn kan ní à ń parí òdodo létí tí ń tẹ̀yìn ti gbọ́ òun tẹ̀lé gbà yìí o ẹ̀yin ẹ̀ máa fọ́nká ẹ̀ máa fọ́nká ẹ̀ máa fọ́nká òdodo ní ó ẹni bá dúró tòdodo ní sẹ́ẹ̀kù. mo ń bọ̀ lórí ọ̀rọ̀ kan lábàlá pé òdodo ní máa kù yóò sì kù mọ́ ẹni bá gbé lọ́wọ́. Hmm. Ah súrátù yìí súrátù rúm. akẹ́rọ̀mọ́kúnmọ́lọ́. súrátù rúm. a fi ṣàlàyé ọ̀rọ̀ díẹ̀ tó bá yá. bóyá kẹ́ẹ̀sì ó kàn yín pé mo fẹ́ dílẹ̀ tẹ̀síìrì yìí. ẹ jẹ́ ká dílẹ̀ tẹ̀síìrì yìí náà. tẹ̀síìrì hàn. وقد استنكر الله تعالى في موضع آخر هذه التجزية fàkọ́ọ̀lẹ̀ àní àlìlì kìtáàbì. ọlọ́run bá kórìíra ọlọ́run bá lè kọ́ ọlọ́run bá lè kí ọlá kórìíra ipòkípò tíyẹn bá wà dídí ní ẹ̀sìn yẹlẹyẹlẹ tó pé láàyè míì nínú Quran ọlọ́run tó ọlọ́run tó kọ ọlọ́run tó kóró ojú sí téèyàn kan ní ẹ̀sìn yẹlẹyẹlẹ. ọlọ́run sọ nípa àwọn alùpùpù tàbí pé. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب وما الله بغافل عما تعملون ọlọ́run kò ojú sí kéèyàn pé ẹ̀sìn yẹlẹyẹlẹ iná àti márùn ni àyà tí wọ́n kà yí wà ọlọ́run gbapá kan gbọ́ ni. àfàtúmínú nàbí báàbìl kìtá. tẹ́ gbapá kan gbọ́ ni wọ́n tẹ́ kí fún un kẹwàá kó apá kan sílẹ̀ nítorí pé kò bá fẹ́ nù yín mọ́. fama jaza'u man yaf'alu dhalika minkum. ẹni bá ń serú yẹn ẹ̀san tí ó gbà lọ́dọ̀ ọlọ́run. illa khizyun fil hayati dunya. ojú ni ó ti ń tì láyé. wàláhì ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ti ṣẹlẹ̀. olùdí àgbà àfa àfa àgbà ojú ti ń tì ilé rẹ̀ tó wà ń wò lórí wa ká mọ́lé ọmọ tó lọ sùkúù lọ́ka Buhari sùkúù lọ́ka Muslim sùkúù labagbede ní fẹlifẹli òun mm. ò mọ̀ yí pé máa ní òrìlára bàbá lumania abẹ́ẹ̀rí anabi sọ báyìí anabi sọ báyìí anabi sọ báyìí sàṣàlà sàṣàlà àti nǹkan àṣẹbí àti ọ̀tá ni bàbá dẹ̀ fi ń jẹun. ṣé ẹ̀kún bàbá ni o ọ̀fọ̀ sọ́ọ̀bù ọ̀fọ̀ gbà yín gan bí bàbá sọ bí bàbá sọ yí pé nǹkan máa ń sọ bẹ́ẹ̀ ni ìtìjú ni ṣùgbọ́n èèyàn máa ń wọ̀n ìtìjú wọn ní kọjá inú léwu àmọ́ tó bẹ́ẹ̀ lajú ti pé sùkúù ní ọ̀nà ẹgbẹ́ òkú ìwálé ọlọ́kàwé nàbọ̀ fẹ́ torí ibú. bàbá kò àdáwò nìyẹn o. ọwọ. a lọ sí ìjòkó ọmọ kí wa kan ní ìfọ̀ lẹ́yìn abá lọ́ba ní àwa súnlé òun ìkàmá hmm. ní ọ̀sọ́ ní tálọ́ sí ìjókòó fún ìkàmá ní àwa súnlé òun abá sọ àlọ́ súnlé rẹ̀ abá sọ gbogbo ìyàmọ́ rẹ̀ lójú wa náà ní ti ń useless ara ẹ̀ lọ́ba ní ọmọ kan ó dìde bàbá rẹ̀ rèé ọmọ yìí lọ sùkúù jẹ́jẹ́ ọlọsùn ọlọ yunifásitì ọmọ bá gbé ṣòkòtò tí ọ̀kan lè dé láti sùkúù bàbá bá yarí pé òun ní sanwó sukú rẹ̀ mọ́ òun lè lé bàbá bá wá kébà fà ah. ìgbẹ́ abẹ́ẹ̀rí tí ọmọ ìyá ìtọ́ ìyá yìí àdásùkú rẹ̀ dúró bàbá náà wọ́n sòkòtò ńlẹ̀ àbá ní òun àwòrán pé kó wọn tẹ lábẹ́lé kí ẹ ti kó wọn tẹ ń ta lọ òun á ní wọ́ bàbá sórí ntọ́mọ yìí ṣe ìlọ́nà ó fi ọmọ ìlọrun lẹ o ńlọnà tó torí pé ẹkẹ rẹ ti ń dúdú bọ ìtumọ̀ wẹ̀kẹ́ rẹ̀ ọ tó kùn dẹ́ bóòtù kéjì ní dúbọ̀ so ti bó òun náà tó ń parun bọ̀ǹtò òun so òun ni ọ̀dà fún o ọmọ ìlọ́dà fún tiẹ̀ o lòmá sọ bẹ́ẹ̀ njọ́ náà kí bàbá rẹ̀ ó sì lẹ́yìn rẹ̀ njọ́ tá ọwọ́ adébẹ̀ ọwọ́ pé bàbá ọmọ òun wá náà àtìgbò jàmọ́ náà ọwọ́ fi ń sọ̀rọ̀ ọwọ́ fún wa ní kábàrù ń tọ́sẹ̀lẹ̀ wípé

إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل ما تعملون. الله أكبر. Baba, mi ń tọ́ da tó o bá torí ọmọ ọlọ́mọ kan tí ń sòdodo ló bá ń kárí mọ́lẹ̀ ọkàrí mọ́lẹ̀ fún ọmọ rẹ ní o. ẹ máa kọrin kan ìgbésà ké àdá. ẹlẹ́sàn ìka náà lẹ́sàn. ẹlẹ́sàn ìka náà lẹ́sàn méjèèjì ẹ̀sán àti àtẹ̀lórí ọmọ. kásì hmm. wọn o. lẹ́yìn yóò. wàhálà nàbí sallallahu alayhi wa min tafarruki li muslimin. anabi kìlọ̀ pé káwa mùsùlùmí ká má pín o. rọwa abu dauda an muawiya. abu dauda gbọ́dọ̀ kan wọ́n tọ̀dọ̀ muawiya ọmọ àti sufuyanu di aláwa ni o. kọ́ọ̀mà fina rasulillah sallallahu alayhi wa sallam faqal. ó ní anabi dìde láàrin wáńjọ kan tọ́sọ̀ ìgbẹ́. ala inna minna inna man qablakum min ali kitabi taraku ala suntaini wa sabu'ina milla. anabi ní àwọn tí wọ́n ṣáájú yín lọ. ìjọ tí ní àwọn atán ní ìjọ wọn pín sí méjìléláàádọ́rin ìjọ tọ́ṣáájú yín lọ pín sí ọ̀nà àádọ́rin ó lé méjì seventy two. wà iná wà sàbọ̀rọ̀n. wà iná ilé umma wà sàbọ̀rọ̀n. anábì níjọ náà ó pín sí ọ̀nà àádọ́rin àti mẹ́ta seventy three níjọ òun yóò sí ọlọ́rọ̀ ní sọ̀rọ̀ o. kẹmà tó ma pé àwọn kẹkù yẹlẹyẹlẹ ọlọ́wọ́ ní nǹkan ó ní yóò pín sọ́nà àádọ́rin àti mẹ́ta. sinatani wasab'una finnar. anabi ní méjìléláàádọ́rin nù mẹ́tàléláàádọ́rin inú nání lọ seventy two ní lọ́nù náà. wọ́wọ́ àhìdàtún. ẹ̀wọ̀ kan orí ẹ̀ nílà àlìjọ́nà tọrọ parí jẹ̀ máa. parí. ẹ̀ á pé wọ́n pọ̀ ẹ̀ wọ́n pọ̀ wọ́n sẹ́ni máa pọ̀ orí ni wọ́n pọ̀. ọ̀nà pọ̀ ń sọ ọ̀rọ̀ díẹ̀ arábìnrin kí wá sọ bàbá kan bẹ ní àríwá ìmọ̀nìyànrọ̀ bàbá náà mo máa ń fọ̀rọ̀ wọn sì jẹ́rìí tí má débi ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àyè tí má lọ sọ̀rọ̀ ẹ̀há ń bẹ̀. wípé kálí mà kúfin ọlọ́run lè ha tí àrùkú lè ha ọlọ́run ha wọn máa ń fi ìyá méjì ṣe sáǹpù amẹ́nìkan nínú àméjì yẹ wọ́n ń bẹ ní wàásì lọ́wọ́lọ́wọ́ sí i ó ní bàbá kan tí ń bẹ láàrin wa tí ọlọ́run ń sọ láòjókún wọn ò rí nà ìmọ̀ ẹ̀há wọn ni wípé wọ́n ti jẹ́ aláìrìnà yìí ká tó háyàwó ìyàwó sì ń fara dà wípé ọkọ wọn ò rí nà àmọ́ lọ́kọ tí ò rí nà bá fìyàwó kalẹ̀ pé àníṣẹ́ mo fẹ́ ha o fẹ̀kọ̀ tẹ́lẹ̀ okú mọ́lẹ́jì ní tẹ́lẹ̀ fẹ̀kọ̀ gbàntán sọ mọ́lẹ́jì ní tán àbúrò bàbá tiẹ̀ lọ nsọ́kọ ajáde mọ́ ni bàbá yìí bá ṣe wá àṣẹ hàn fún yàwó ẹ̀ ń gbọ́dọ̀ pé yàwó náà wọ́n jọ sórí eré láyàtọ̀ kíámà ni wọ́n bá gbà ìyàwó gbà fọlọ́ ní bá fi há ìyàwó wọn. mo máa ń fi ń kún ọ̀rọ̀ sọ yìí pé àbà ẹjẹ́ àti ibẹ̀ yẹn wò ó ipe kankan jáde ọlọ́run. àtàwọn ọkùnrin kan lù ọ̀yọ́ ọlọ́run sọ láìsẹ̀ fún kọ̀ lẹ́sẹ̀ méjèèjì ìyàwó rẹ̀ kọ̀ wá lẹ́kùn tí máa fi bu láyé ju pé ah, sesuru o mọ̀mọ́ ni o sesuru o mọ̀mọ́ ni o sesuru o mọ̀mọ́ ni o ọ̀rọ̀ ní ìbọ̀rọ̀ mọ̀mọ́ ni o ọlọ́run sì fọkùnrin ilé àsìkí lọ́wọ́ àwọn òfin kí ló ń lé fi káńsù mọ́lẹ́dì mọ́lẹ́dì yìí ọba ní ó bò wọ́n yàwó mi. tọ́ káàsà nítorí ni màmá lè. ní bàbá rí yàwó mi yàwó mi bá rí arákùnrin pé kò lẹ́sẹ̀ fún ní kò sí tó burú mbẹ́. ṣèbí wọn ò sí lẹ́sẹ̀ lánàá tí wọ́n bímọ wọn ò lẹ́sẹ̀ wọn kọrí ara wọn wọn ò lẹ́sẹ̀ wọn gun ká pé kò sí tó burú mbẹ́ ọmọ asọ fún yàrá lépè tó ó dà nípa fẹ́ níyàwó pé aa ah, ìyàwó mi bò ó tó bẹ́ẹ̀ aa ah, ah, farabalẹ̀ bọ́ mọ́lẹ́jì mi ni. ẹni tí ò ní ma mọ́lẹ́jì mi. bọ́ mọ́lẹ́jì mi ni jẹ́lẹ̀mí yóò sọ amọ́lẹ́jì mi. ìyá yìí gbà fọlọ́n àmọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ní pé ìgangan jáde ọlọ́run. Allahu akbar. bàbá ìwà ń ṣe àwọn nǹkan tẹ́ pé tí wọ́n bá lójú méjèèjì tí wọ́n bá ń ṣe irú ẹ̀ tọ́lọ́hún sì fi báràkà sí bó ṣe fi ti fún wọn a kò a a kò lè mọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀mọ ẹ̀dùn lójú méjèèjì wọ́n ń kó nǹkan jọ ní nǹkan tọ́jú ara bẹ́ẹ̀ bá sì lò ẹ̀ bà bẹ́ẹ̀ jama nǹkan já sí ọlọ́run. Allahu akbar. nígbà tí àgbo tí à ń pè ní àti alájáde àti ìkọ̀kọ́ mọ àmókọ́tà kù ṣùgbọ́n nígbà tó di pé gbogbo sẹ́ni àgbo yìí ń ṣe gbogbo sẹ́ni ń ṣe nínú àwẹ̀ yìí mo gbé lura lásìkò kan nínú àwẹ̀ yìí mo kàn déédéé di pé ara mi ṣe bákan bákan ní abáṣẹ bí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yà wẹ̀ ara máa ń ṣe bẹ́ẹ̀ kan bákan bákan má bí àgbo àṣẹ aláàrú rẹ̀ jẹ̀mọ́ a fi tóbi ọlọ́run o fi tóbi ọlọ́run. ẹ̀ka tí mo lọ́ọ̀ náà tó ti ìrántí mi dì sí yìí o. Ah, ngbà tí wàá rántí mọ́. <laughs> ṣùgbọ́n mo máa ń sọ pé kì í ṣe àgbo yẹn ni kì í ṣe àgbo yẹn ni ẹni tí ń ṣe lọ́lọ́run wọ̀lá pé ó ti ó ti takú tí ọ tèmi lọ́rùn báyìí lọ́pọ̀ ṣe síbẹ̀. màá fa mìsáyé ẹ. ló fi jẹ́ pé màá fa mìsáyé ẹ ní túmọ̀ àgbo yẹn. ó dẹ̀ kàn sí. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí à ń sọ ń parọ́ bàbá yẹn kọ́mọ jẹ́ pé à ń polówó ọjà mọ́sálásí ni ìbámu káyé tí wọ́n ní nǹkan yìí ń ṣe àmọ́ bàbá ibà ọ̀sẹ̀ ẹ̀bà àti kòkòrò ní akọ́ fi bẹ̀rẹ̀ wọ́n ti lọ́sẹ̀ làbá kò lọ ilá fáwọn ẹlẹ́yà ọpẹlú iṣẹ́ bùkà tó di wọ́n tó rí pé kí ni wọ́n ní kí lélẹ̀ múlẹ̀ ọ̀sẹ̀ ni bàbá bàbá lọ́sẹ̀ kan ló kó wá sí kíni kí ni a lò sí tán páálí ẹ̀ làwọn padà ara ń gbòòrò páálí ẹ̀ làgbàdà wà ara ń gbòòrò lọ́wọ́ bàbá ọba àlejò ọlá fàṣẹ sí i ìyẹn ni pé bí ìyẹn bá ta kú sí ọlọ́run lọ́rùn ọlọ́run máa sọ ọ́ dàtẹ̀. àwọn nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n á torí sí mẹ́ta mẹ́rin tí wọ́n sàlàyé fún wa ní àná bàbá ń bẹ́ẹ̀ yẹn ẹ̀rí wọn wọ́n fún yín náà kàlí ẹ̀ èmi ń gba náà kàlí ọ̀kan lánàá mo ní wọn lọ́wọ́ béèrè mú ní ewu tiẹ̀ gbọ́ èyí bàbá ni kọ́sà yìí náà kàlí fúnra wọn fúnra wọn wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá rí wọn ẹ̀rí wọn tí a bá ra arú nǹkan yìí àkọ́kọ́ náà yóò ṣiṣẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀ra nǹkan méjì kọ̀ ọwọ́ pé bàbá ń rí báwọn lẹ́ bá bá ara jà. ẹran sí ọlọ́run lọ́wọ́. kódà lẹ́ bá tún polówó ọjà rẹ̀ níbo míì tẹ́ wà ẹ̀rì pé ayé yín ó yàtọ̀. Allahu akbar. Ah, èèyàn èèyàn èèyàn rí báwọn ó sàkútọ̀ lọ́run lọ́rùn kò lè gbé bàbá rà tí ó ní ní sẹ́tẹ̀ fi ṣe bá kò dẹ̀ ṣe bá ẹ lọ́lọ́run fi àgbáríkà tí ti ń ṣe ló sì máa fi sí nìyẹn o. àmín. kọ́lọ́wọ́n la náà ntẹ́ni kòkè náà bá ń ṣe níṣẹ́ nínú wa náà bani fàdákà sí. amiina láhùrọ̀ làkúwàtà. ilà bìlà. ẹ ọ̀rọ̀ tiẹ̀ lẹ́yà yìí ọjọ́ mọ̀ ti lọ́ba ta ní sọ́dọ̀ làbá yìí. àbíkásá ní sọ́dọ̀. ayégun lọ́tùnla. ayégun lọ́tùnla. alasari ti wọlé. sèkínẹ̀ náà rí. tàyé bí lé. ogun gbaniw lọ́la àbí níjó sọ́lá láàrin nínú dọ́sí tọ́bàtà àwọn àfáà wa láti madunaja bàbá muslim àná mi pàtàkì pàtàkì àjọ àjọ kí omi kan náà. Baba, wọn tún wá jẹ́ bàbá fún wa lé kí wa wọ́n jẹ́ bàbá dáadáa ọlọ́run wa bu àbíríkà rẹ̀ bàbá ní márùn-ún àjà lára ọlọ́run mọ̀jẹ̀ ọgbẹ́ láyé láyé ẹ lọ gbọ́ wá sí òdodo lẹ́nu wọn o irú wá sọ ẹ̀ka máa gbọ́ nìyẹn nítorí bàtà wọ́n ń bọ̀ ńbẹ̀ lọ́la ẹ rí bí ọlọ́run ṣe fẹ́ tún bá wa sọ̀rọ̀ ńbẹ̀ ẹ ní gbogbo púpọ̀ ńbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run agbọ́sóríire nípa lọ́la ọlọ́run ṣe rọ dágbélò. agbẹ́wàrọ̀ ayégún lọ́túnla wọ́n níbẹ̀ ní tẹ̀sídìí ó ti wáyé láago mẹ́wàá àárọ̀. yóò wá ọ̀nà ara kan bẹ̀. ọ̀nà ara ni ó ti rin o ẹ mọ tuntun fa. na o tún lọ bọ sí ẹ rọmdana eleven. ọlọ bọ sí rọmdana eleven. ẹ bá rántí rọmdana eleven wa. tọlọ náà. yọọ ma pé ọjọ́ ọjọ́ àmì lọ́rọ̀ máa jẹ. two thousand ten ọjọ́ àmì ni. ọlọ́wọ́ kọ alẹ́ náà ọlọ́wọ́ kọ alẹ́ pẹ̀lú gọlọ. ọkọ ọkọ àjùmọ̀ṣe yóò máa dóde wa ní lábìrán bí. ní lábìrán. bàbá wa.

Ah, ọ̀rọ̀ ẹlẹ́hà yìí kò ní ẹ̀sìn àbí ìgbésìn kọ́ àbí dọ̀ta ìdọ́ta mà ní ẹ́ ìdọ́ta ìdọ́ta ìdọ́ta ni ìdọ́ta ni o ìdọ́ta ni o ẹ́ olórí bukú ṣe tán tẹ̀mọ́. láàrín tó láàrín. ní ìbò àṣírí fẹ́sìn kò ní jẹ́ kí n sọ kúnnukúnnu níbi gbogbo àṣìfẹ́ ṣùgbọ́n olórí bùbù ṣe tọ́ títí máa dẹ́dẹ́ gbogbo wẹ́wẹ́ ń sòdodo ẹ̀ bí ó ti mú wọn balẹ̀ ńbẹ̀ ẹlẹ́yà yẹn kì í tẹ̀lé àtẹ́lẹ̀tẹ̀lẹ̀ ajáde ni obìnrin yẹn kì í tẹ̀lé àtẹ́lẹ̀tẹ̀lẹ̀ ajáde àmọ́ nù rọ̀mùdánà dọ́ta ìní ń ka tẹ̀síìrì lọ́wọ́. nbarun si gamboro ni apẹtẹládàbí ìyá kí ló dé wọn náà mi mo mi báyìí ní ah ó ti pọ̀ jù báyìí ẹ wọn lọrọ wà ní mo ní àní gbogbo tó yọ ah mọ ń kọ tí mo gbogbo ah ẹ máa lọ. wọn ò bá gbọ́dọ̀ dáadáa ẹ parí èmi tafsir wọn bá wọn tafsir ní ọdún náà. ìyá èmi ò lè èmi ò èmi mi ò gbé kí n máa bómi olóbìnrin sọ̀rọ̀ báyìí pẹ̀lú bẹ́ẹ̀ sọ́lọ́ ti dá yín kí n máa bá obìnrin olóbìnrin sọ̀rọ̀ báyìí kò yí sì fún mi ẹ dákun ní a bá lọ. adé tí rí lẹ́yìn tí ẹ bá dé bíjọ́ bíjọ́ kẹta ní bá ti lò jáàbù wà ti ìbòjú. mò ń sọ ètè èsú fún yín ni o. dákun ẹjọ ẹgbọ́n máa o. pé èsú létè o. Allahu Akbar. ní bá lò jáàbù wà o àti ìbòjú. yorùbá sì ní aníkólé ọ̀sá ọ̀sá adéọ̀dà ìwọlé ọ̀dà alẹ̀ kí la fẹ́ kólé o ṣe. ọ̀dà ńgbẹ̀sí báyìí ní ìsìn ẹ ti bá sọ̀rọ̀ ẹ jòkúrọ̀ kan ìjòkúrọ̀ kẹ́ máa sọ̀rọ̀ wọ́n sá sọ̀rọ̀ àtẹ̀tù ń bẹ lára wọn ah, èkó gbígbé wọ́n sọ̀rọ̀ àmọ̀ rí wọn mo ní mo gbọ́ n gbọ̀ yẹ pé a sì ní nǹkan kan jọlọ́ lọ lè tún bá lọ gbọ́nà ẹ̀bùrú lára àwọn yóò ti wà lọ́ba ní bíbí ṣe é àmọ́ ọwọ́ abá ọlọ́run náà déédéé. alhamdulilah. mo ní wàrábìnrin èsì ń bẹ lára rẹ tí ń hé wa wọ́n ọwọ́ rẹ̀ ò tẹ̀wá lóògùn ọlọ́run. amina. a sọ̀rọ̀ njọ náà ìyá lọ èso tún màmá wa lẹ́ẹ̀kẹta ìyẹn wá mú mi fi ń yarí mo yarí díẹ̀ ìyá bá lọ hari ó fi wá di rọ̀mùdánà tètè ìyá bá tó yọ kúlẹ̀ njọ tẹsù gbara wọn wá yẹn àdàbí ni wọn wá níyà ń wá njọ tẹsù gbara wọn wá lẹ́ẹ̀kejì mọ ọkọ sọhún tí ọlọ́wọ́n bá sànú ẹ̀dá ìyá ọ̀bọ̀ wọ́jọ́ náà. tàbí ń kìlọ̀ fún ọmọ alẹ́ kéwù gbogbo ọmọ pé ọ̀rọ̀ sọ a pàpà jùlọ ẹni bá ń tiẹ̀ ń ta bá ń ka ń ta wélewèle ń rìn wélewèle ń lórí kí <laughs> very very careful. ìjọ wa. èyí bá lọ bẹ́ẹ̀ pọ́tù gbáwé nígbà tó yà gàngbòrò a mo ní màá kígbe rẹ síta o màá pariwo ìyá ìsíta o ah, kí ló dé ìyá tó lọ àmọ́ kì í ṣe ìyá ló ń wá kì í ṣe ìyá ló ń wá iṣu ara ẹ̀ ló ń ẹ wá wò lónìí nìṣó ọ wá fẹ́ já lójú gbogbo ẹ̀yìn èèyàn sọ pé ibi ẹ̀rọ àwọn ọ̀bùtún fẹ́ sọ o tí ọwọ́ ọwọ́ ẹ̀fù bá tẹ̀jì ìgbẹ́ pamọ́ ní kọ̀rọ̀ bí ó ṣe wá wá gbangba náà rèé o tí àdó gbangba gidigba wípé àfáà tó o ṣe nǹkan báyìí tó o ṣe nǹkan báyìí. ẹ kàn sọ báyìí fáwọn èèyàn níta. ọ̀rẹ́ sọ fáwọn èèyàn níta báyìí. ètí ń fẹ́ bó ń bẹ̀ wọ́n yẹ kò ní tí yóò sọ kọ́ yẹ o. gbogbo ẹni tẹ dẹnu lẹtẹ dẹnu lẹtẹ gbọ́rọ̀ rẹ̀ èèyàn báyìí ní lẹ́yìn o. ẹsẹ̀ kan gbọ́ ẹsẹ̀ kan gbọ́rọ̀ rẹ̀. ọ̀sán bẹ́ẹ̀ ní ìsìn ẹ bá ní ti alihamdulilayi mọ́kànlá mọ́kànlá jamaa. ẹ bá ní ti mọ́kànlá mọ́kànlá lẹ́ẹ̀kan sí i. bàbá ẹ dákun ẹjọ ẹdún náà ẹdún náà. àjọ wùdà nù. ẹ bá ní ti mọ́kànlá lẹ́ẹ̀kan sí ẹjọ jàmá ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run ọ̀dọ̀ gbọ́ ti yẹn náà o. Ah. amina. bàbá ń ṣe mọ́kànlá mọ́kànlá ọba àwọn. kò so ọlọ́mọba ní sàlékún sọ̀rọ̀ fáfá wa o. àti gbogbo àwọn afáàsúnà ah. ọlọ́run kò sàwọn náà lára wọn kó dáàbò rẹ̀ bá wa náà. ولا حي لقيوم سبحانك رب العالمين أشهد أن لا إله إلا أنت أستغفرك